وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أركف الله با الله با تي gbogbo ọpẹ́ àti gbogbo ẹ̀yìn tó tọ́ sí òun náà ni ọba tí a dúpẹ́ fún ayé ọlọ́wọ́ bá náà kama yaliqu bi jalali wajhihi wa azimi sultanihi ẹgbẹ́ bó ṣe tọ́ sí gbígbọ́ngbọ́n ọlọ́wọ́ bá àti ẹgbẹ́ bó ṣe tọ́ sí títóbi agbára ọlọ́wọ́ bá ayé lọ́wọ́ bá bẹ́ẹ̀ àjẹ́rìí tí ọlọ́wọ́ bá yìí ọba ọ̀kan ṣoṣo ni. ọba tí ó tọ́ láti máa mú orogún pẹ̀lú ẹ̀ ọba tí ó tọ́ láti máa wá orogún fún pé wa sallam ẹrú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ ni. àlékún ìkẹ́ ọlọ́run kọ́mọ bá nabi sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba anabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọ́mọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ila yawmin la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin salim títí ó fi di ọjọ́ kan ọjọ́ tó yẹ sí pé láyà ń fa ìmáàlùn wà lábàlùn ọjọ́ tí àwọn ọmọ téèyàn bí kò sí bá ṣe wù kán jẹ́ ẹni ọlọ́wọ́n ọba tó kò sí kán ṣe wù kí kò sí bó ṣe wù kí ọmọ yẹn jẹ́ wòlíì ọlọ́wọ́n ọba tó kò sí bó ṣe wù kọ́ ọmọ yẹn jẹ́ ànábì ọlọ́wọ́n ọba tó láyà ń fa ìmáàlùn wà lábàlùn àwọn ọmọ wọ̀nyí ò lè ṣèyàn láǹfààní nígbà téèyàn ọba ti jẹ́ mùsùlùmí àwọn dúkìá tí yẹn nílé ayé kò ní sí aláǹfààní kú níbi ìyá ọlọ́run ọba nígbà tí èèyàn bá ti jẹ́ mùsùlùmí illa man ata Allah bi qalbin salim àyàfi ẹni tí ó bá wá bá ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó mọ́ òun náà lẹni tí yóò là nínú ìyá ọlọ́run ọba lọ́jọ́ gbọdọ̀ kìyàmà abẹ́lọ́run ọba kí ọlọ́run ọba kí ó kàwá náà kúnnú àwọn tí ó lọ bá ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó mọ́ kanga kúrò níbi gbogbo àwọn ìyapa òfin ọlọ́wọ́n ba tọ́lọ́wọ́n ba àlejò lákọ̀ fún wa pé kí a mọ̀ ṣe ọlọ́lá ilaha illallah ẹ̀rí kan tí a ń gbéyàwó lọ òun náà ni àìtumọ̀ sí èdè yorùbá kí sẹ́ ti sheikh يحيى بن علي الحجوري حفظه الله تعالى هنا ني أنبيو هنا ني أنتو تديوبا tẹ́tẹ́tì yìí wọ́n ṣe ní alẹ́ ọjọ́ Islam alẹ́ ọjọ́ Monday eight hijiri àbí 1439 nine so náà ni wọ́n ṣe nípa ọkùnrin kan tí a ń pè ní Muhammad bin Ali Jabata tí wọ́n lọ nípa àwọn àkídà ọkùnrin lọ́dọ̀ sheikh yahya alhajuri wípé ǹjẹ́ àkídà tí ọkùnrin pèpè sí ǹjẹ́ àwọn nǹkan tọkùnrin yìí ń sọ ìjó ṣe dédé àkídàtu ahli sunnati wal jama'a wọ́n bí sheikh yìí léèrè wọ́n ti kálẹ̀ wọ́n ti fi sí nàìjíríà láti wípé kí ó lè wà máa jẹ́ nàṣíhà fún ọkùnrin yìí àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ọkùnrin náà àmọ́ sí ìyanilẹ́nu àrà kí ọkùnrin yìí kí ó gbọ́ níṣẹ́ ni àlámọ̀rí rẹ̀ ń ṣe ló ń burú sí i àrà kí ó gbọ́ ìkìlọ̀ àwọn olùkìlọ̀ níṣẹ́ ni ọkùnrin náà níṣẹ́ ni ó ń takú lórí gírímọ́ńkáyì rẹ̀ àti lórí àánú rẹ̀ eléyìí tó ń pe àwọn ọmọlẹ́yìn ẹ̀ sí i bal ó sì tún ń sọ àwọn ìsọkúsọ nípa irú àwọn nǹkan wọ̀nyí ni ó ní kódà ó ní ṣéèkì yìí ó ní wọ́n yin òun sínú kéjẹ́sì náà ni ó ní wọ́n yin ni àbẹ́rẹ̀ ti kọ́ yin láti bàtà ti bẹ̀rẹ̀ sí mẹ́tù náà ni. <laughs> Ah, ó ní wọ́n yin òun ni. naam sọlẹ̀ báyìí òun lọ́wọ́ àfàlọ́ jẹ́ sí àwọn pé ká tún kéjẹ́sì náà sí èdè Yorùbá so kó lè ṣe àwọn èèyàn láǹfààní sílẹ̀ báyìí yóò máa jẹ́ ìkúnlọ́wọ́ fún àwọn ọ̀rọ̀ tá a ti ṣáájú tú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ìkúnlọ́wọ́ fún àwọn ọ̀rọ̀ táwọn àfáà súnnà ní nàìjíríà yìí náà tí wọ́n ń sọ tí wọ́n dẹ̀ ń ké fọkùnrin tí ò gbọ́ òun náà ni àwọn aráàta náà làwọn náà ń ké fún yìí pé àkídà yìí kò sẹ́ni tó fi jọ o kò sí ẹni náà tó fi jọ nínú ahlùsúnnà ní nàìjíríà ni àti ní àwọn àwọn ìlú àgbáyé yòókù náà tó jẹ́ ìlú mùsùlùmí kò sí alùsùnà kan tó wà lórí àkídà yìí àwọn tó wà lórí àkídà yìí àwọn kọ̀wárìjì ni àwọn haddadiyya àwọn tí wọ́n ń tẹ̀lé mahmud al-haddad àti mahmud al-haddad fún rẹ̀ àwọn ni wọ́n wà lórí àkídà yìí táyì sí ma pé mahmud al táyì sí ma pé kọ̀wárìjì ni ìkan nínú àwọn kọ̀wárìjì ni mahmud al tí jàbàtà gbẹ̀rẹ̀ náà sì gbà bẹ́ẹ̀ so nọ́ọ̀sù irú nǹkan tí mahmud haddad wá kó sí tí ń sọ tá a fi gbàgbé kọ̀ọ̀rìjì ni irú ẹni wọn náà ń sọ yìí sheikh rabi dẹ́ sàlàyé bẹ́ẹ̀ inú tí àwọn tó pè ní anasuru al-aziz ala arọ́dìl wajiz anasuru al-aziz ala arọ́dìl wọ́n sàlàyé báyìí wípé àkídà tí mahmud haddad ń sọ yìí pé gbogbo bídí àlọ́sọ̀ ẹ̀dí kẹfẹ́ rí gbogbo bí yàlọ́ba tẹ́ jẹ́ yìí wọ́n ní àkídà àwọn kọ̀wárìjì nìyẹn so eléyìí báyìí so à ń sọ liyahlika man halaka an bayyinah kẹ́ni tí ó bá parun ẹni tí ó bá ṣe ibú ẹni tí ó bá ṣìnà kó lè bá ṣìnà kó lè ṣe ibú kó lè parun an bayyinah lẹ́yìn àlàyé tí ó dájú sáká lẹ́yìn àlàyé tó fojú hàn wa yahya man àǹbá yìí náà tí gbogbo ẹnikẹ́ni tí ó bá sì sóríire tí ó sẹ̀mí ọ̀rùn tí ó mẹ́nà kó lè bá mọ̀nà lẹ́yìn àlàyé tí ó clear. àti ń bẹ náà wọn bá fún àfa jàbàtà jàbàtà musare yí padà nu à ń bẹ náà fún jàbàtà àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ kọ́lọ́wọ́n bá kó bá ọ̀rọ̀ wọn lọ́kàn kọ́lọ́wọ́n bá lè kí wọ́n bá bù ní sùúrù ọlọ́run bá àlejòra kí ó bá wa sẹ́rí wọn padà sórí àkídà ahlùsúnà tí gbogbo àwọn àfa ahlùsúnà tán pèpè sí. so insha Allah ta'ala láì ní gbàrà lásìkò a máa tẹ̀síwájú níbi tí a bá dé ibi tá a bá ìtumọ̀ kẹsẹ̀sì náà dé ibẹ̀ láti máa tẹ̀síwájú. so insha Allah ta'ala wọ́n bá wa pílẹ̀ rẹ̀ báyìí bismillah. أمتي أو هذه الأمة على 73 فرقة كلها في النار إلا واحدة أي مستحق النار فإذا كانوا مسلمين والإجماع على ذلك اعتبروا بذلك عصاة اعتبروا عصاة ولا يجوز بتكفيرهم ولا بأنهم خلدون النار ولا أنهم لزاما سيدخلون النار إذ أن ذلك يتعارض مع الآية المذكورة ومع أدلة الرجاء وأدلة الشفاعة وأدلة كثيرة وهل شيخ مقبل يقول بعدم التقسيم للبدع أي بدعة نعم ibi tí wọ́n ṣáájú pé yẹn a ti tú ibẹ̀ yẹn ní ọ̀sẹ̀ tó lọ ibi tá a bá dé òun náà ní ibi ìbéèrè tó wá béèrè ńsìn. wọ́n ní wàhálì sheikh muqbil yaqulu bi adam taqsim bid'a wọ́n bí sheikh yahya al tó jẹ́ ìkànnà àwọn ọmọ kí wàá gbà fún sheikh Muqbil bin Hadi al-Wadi'i wọ́n bi wọ́n léèrè wọ́n ní ǹjẹ́ Sheikh Muqbil ǹjẹ́ àwọn náà táwọn náà tí wọ́n sọ wípé gbogbo bídíà tí wọ́n ní bídíà ò pín ǹjẹ́ Sheikh Muqbil náà sọ pé bídíà ò pín sí mùkàfírọ̀ àti mùfàsíkọ̀ táwọn náà sọ bẹ́ẹ̀ kí ló bá tó fi béèrè béèrè lọ́wọ́ Sheikh yìí bẹ́ẹ̀ pé Sheikh Muqbil náà táwọn náà sọ bẹ́ẹ̀ nítorí pé ọkùnrin yìí ọkùnrin jàbàtà olórí kòkó yìí láwọn àsìkò yìí ó ń sọ yí pé sheikh mukbil bin hadi alwadi'i àwọn náà kó bídà ó ní àwọn afáàtì òkó bídà ń gbà yẹ ó ní sheikh mukbil náà wà nà wọn. nítorí ẹ̀ ni wọ́n ti wá béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ ọmọ kéwà gbà nínú àwọn ọmọ kéwà gbà fún sheikh mukbil alwadi'i wọ́n bi wọ́n léèrè pé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ sheikh dáadáa tẹ́ẹ̀dẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ sheikh débi wípé ẹ̀yin lẹ ipò sheikh lẹ́yìn tí sheikh kú tán ǹjẹ́ ṣéèkì ǹjẹ́ tí wọ́n ti sọ bẹ́ẹ̀ rí láyé tẹ́ kọ́nú ẹ̀kọ́ lọ́dọ̀ wọn rí pé táwọn náà sọ pé gbogbo bídíà ní kúkúrú bídíà ò pín sórí ẹni tì so kẹ́lẹ́ bá mọ̀ pé ọkùnrin yìí kò sí àfáà súnà kankan tó jọ kò dẹ̀ mú àkídà yìí lọ́dọ̀ àfáà súnà kankan bal lọ́dọ̀ àwọn kọ̀wárì jẹgbẹ́ rẹ̀ ló ti mú lọ́dọ̀ àwọn kọ̀wárì ibẹ̀ ló ti mú àkídà burúkú yìí tó ń pè lákídà ahlus sunnah àkídà yìí kò ní ìbátan kò sì níbi tó ti jọ àkídà alùsùnà síbi kankan kò jọ alùsùnà ò rí báyẹn tó ń torí ẹ̀yẹ èèyàn ẹ jọ ẹ má fi kẹtẹkẹtẹ jàbàtà ẹ má fi máa dájọ́ lálùsùnà lórí o alùsùnà ẹni rẹ ni wọ́n tara wọn balẹ̀ dáadáa ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n wọ́n máa ń nífẹ̀ẹ́ dáadáa fáwọn èèyàn wọ́n ẹ̀jẹ̀ kí ha ní bíbá pẹ́yẹ̀ bá ha búrẹ́dì àbíbá pẹ́yẹ̀ bá ha bíbá tẹ́ bá ha sára àjọ tọ́sdẹ̀ alùsùnmí ẹ̀ ha ná yóò túmọ̀ sí pé àwọn ẹ̀ṣẹ̀ tó bá gbé ni wọn ná tálẹ̀ bá sọ pé yọ̀ wọn ná kò túmọ̀ sí pé alùsùnmí sọ pé yọ̀ ní wọn ná o kò túmọ̀ sí pé alùsùnmí sọ pé yọ̀ wà lìjẹ́nà láwọn ẹ̀ṣẹ̀ ibi tó bá gbé yẹn wọn ná alùsùnmí sọ pé wà lìjẹ́nà bí yín o gbogbo bí tálẹ̀ bá sọ pé èèyàn wọ̀ ná tó bá serú nǹkan báyìí èèyàn wọ̀ ná tó bá serú nǹkan báyìí ibẹ̀ lálùsùnmí sọ pé yọ̀ wọ̀ ná ibi dáná bí ọba ti sọ pé èèyàn wọ ná àwọn òní wọ́ọ̀kì náà wọn àní wọ́ọ̀kì náà tú láti fún yàn. kánábì ti sọ pé ẹni tó bá ṣerú nǹkan báyìí kú yọ wọ ná kò túmọ̀ sí pé ká káwárẹ̀ yẹn tó kú sórí ẹ̀ ká ní huwa min alina kásọpọ̀ máa náà ni. eré báyìí náà wà ní òkàtà gbéyẹ̀wò lásọpọ̀ àlùsùn náà àwọn òkín rí báyẹn tó ń ẹ jẹ́ ká yẹ àlùsùn náà dáadáa yàtọ̀ sí jàbàtà alùsùn náà yàtọ̀ sí jàbàtà dáadáa sọ ẹ má máa fi àwọn ìkanra àìlẹ́kọ̀ọ́ tí ń bẹ lára jàbàtà àwọn àtàwọn ọmọ rẹ̀ ẹ má máa fi mú àwọn alùsùn náà kẹ máa wá rò pé nǹkan kan náà ni wọn ọ̀tọ̀ ni àwọn jàbàtà kọ̀wárìjì làwọn yẹn ọ̀tọ̀ lálùsùn náà àwọn yẹn àwọn ẹni ire tí wọ́n rìn lórí ìlànà ọlọ́run ọba àti tànẹ́bí sọ́lọ́ ọlọ́sọ̀rọ̀ àtàwọn sọ̀hábà tí wọ́n ti tí wọ́n ń pèpè sójú ọ̀nà yẹn lẹ́yìn àwọn ànẹ́bí ọlọ́run ọba lẹ́yìn táwọn ànẹ́bí ọlọ́run ọba ti kú tán àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà àwọn ànẹ́bí ọlọ́run ọba yìí tọ́jẹ́ ká gbàgbọ́ yé súnà tọ́jẹ́ ká gbàgbọ́ yé ìlànà súnà tàkídà àlùsúnà tó ráwọ̀ yé ọba ànẹ́bí láyé àbá ànẹ́bí láyé àwọn kan ni wọ́n jẹ́ ká gbàgbọ́ yé wípé àkídà sánàbí pèpè sí rẹ̀ pẹ̀lú ẹ̀rí nù kìtàbà sí súnà àwọn ló jẹ́ ká gbàgbọ́ yé pé ẹ má tẹ̀lé léyìí o tẹ̀lé tó bá ti sọ báyìí òròrí àwọn jàmíyà léléyìí o àwọn ni òjá kó sí àwọn ló jẹ́ ká mọ̀ òròrí àwọn kọ̀wárì ló jẹ́ káwọn káwọn kan jẹ́ mẹ̀tẹ́sílà àwọn ló jẹ́ káwọn káwọn kan jẹ́ màtùrìdíyà àwọn ló jẹ́ káwọn káwọn kan jẹ́ mọ̀ ẹ̀yẹ káwọn káwọn kan jẹ́ kọ̀dàríyà ẹ̀yẹ káwọn káwọn kan jẹ́ mọ̀ẹ́tẹ́zílà mẹ́jẹ̀ sàlàyé wọn fún wa ní kò tó ẹ pé ẹni tẹ́ bá ti rí tọ́sọ owó ọ̀rọ̀ báyìí mọ̀ẹ́tẹ́zílì ni kọ̀dàríyù ni kọ̀ọ̀rìjì ni tó bá ti sọ ọ̀rọ̀ báyìí tó bá ti sọ ọ̀rọ̀ báyìí torí àwọn ẹ̀rí báyìí torí àwọn ẹ̀rí báyìí àwọn tí wọ́n jẹ́ ká gbàgbọ́ yí ẹ̀ nìyẹn àwọn ni wọ́n ń fa ẹ̀rí yọ nínú Al-Qur'an àti nínú súnnà lórí àwọn láti fi ṣe ìgbèlẹ́yìn fún àdìsọ́kà alùsùnà pé níta alùsùnà wù yìí tẹ́lẹ̀ lọ́dìsọ́kà yìí àyà yìí àti àdìsù báyìí ló sọ fọ́ tiẹ̀ ẹni tó bá ti wá lọ sọ ọdún tó takò irú nǹkan báyìí làfídà rẹ̀ àwọn àfáà yẹn àwọn ni wọ́n ń ṣe kíni àwọn ni wọ́n ń fọ́n ìpèkè àwọn ànábì ọlọ́run bá kò wá sí ẹnì kankan nínú àwọn àfáà wọ̀nyí tí àfáà jàbàtà tí jàbàtà tó rí ojú ọ̀nà wọn. balhu aziduhum bọ́yẹ̀ ni pé òdì kejì wọn lọ́jẹ́ opposite lọ́wọ́ sí wọn kò tí ẹjọ́ wọn rárá tí wọ́n ti tó wọ́n bí sheikh Yahya Al-Hajuri wọ́n bí wọ́n léèrè nípa sheikh Mukbil pé sáwọn náà ń sọ orú ọ̀rọ̀ yìí ẹ máa gbọ́n tí wọ́n sọ wọ́n sheikh mukbil náà ṣé àwọn náà sọ pé gbogbo bídíà ló kún fúru bídíà òpin ẹgẹ́ bí ọkùnrin aṣọ nínú dàbàtà ìrẹ́ bí ń sọ. ẹ̀yà. لا أبدا الشيخ مقبل رحمه الله وسائر علماء السنة يقولون البدعة تنقسم إلى مفسقة ومكفرة وكتبهم أشرقة داخلة بذلك فلعل أخانا ثبت عليه نسأل الله أن يهديه هذا القول منه خطأ لا يحسب على الشيخ مقبل ولا يحسب على الدعوة السلفية من أصلها هذا خطأ نعم لا يحسب على الدعوة ولله أبدا بعتب ولا يقول الشيخ مقبل لا أبدا ولل ولل ولل أبدا لا يلزي ولشيخ مقبل صبر يلزي wọ́n ní sheikh mufin nìkan wá kọ́ wàsá irun ìlàmẹ́ ìsúnnà wọ́n ní àti gbogbo àfáà súnnà yòókù pátápátá wọ́n ní láà abadan wọ́n ní wọ́n ní rárá o láyéláyé abadan never wọ́n ní sheikh mufin lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn láyé ẹ wo mo fẹ́ kẹ́ ẹ ọ̀bùsáàmù kankan ìgbà tẹ́fẹ́ sọ̀rọ̀ yẹn ẹ wo ẹ wo bá ṣe gbé kalẹ̀ wọ́n ní láà abadan tàkìdà kéèyàn fi nǹkan rí sẹ́yìn bá mi yìí wáyẹn wàláì wọ́n kàn pa òní náà bẹ́ẹ̀ ni ẹ ti bèrè tán ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n sáré fi dáhùn yẹn lé kẹ́lẹ̀ bá mọ̀ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ búkú wọ́n ní láà abadan èyí kíyàn sọ nǹkan pẹ̀lú pé kíyàn kàn pa nìyẹn kíyàn kàn ọ̀rọ̀ ń pa wọ́n ní sẹ́fún sí ìlọ̀sọ bẹ́ẹ̀ o wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn afá ọlúsùn lọ́pàá wọ́n ní tí sheikh mukbil sọ àti gbogbo àwọn afáàsùn náà ni pé dídá òpin sí méjì òpin sí kàfíọ̀rọ̀ òpin sí mufasíkọ̀ tí ó bá ní sí. wọ́n ní wọ́n ní ọ̀rọ̀ dídí àyí pópin yìí wọ́n ní láyé ṣẹ́bi àrà sheikh mukbil wọ́n ní kọ̀dàrúmọ́ sheikh mukbil lójú kọ̀dàrúmọ́ wọn lójú. wàlá àìlà dáwà ti sàlàfíyà ti min àfíhà kò dẹ̀ dàrúmọ́ dáwà sàlàfíyà ló dúrí láti pilẹ̀ ọ̀rọ̀ yóò rú dúrí kì í sọ̀rọ̀ wọn kì í díràgì ẹ̀ kì í sọ̀rọ̀ ẹjọ́ rẹ̀ dábàá yìí sì kò sí mbẹ̀ ní kò sí mbẹ̀ wàláì kò sínú dáwà sàlàfíà nǹkan tí yàbàtà gbé wáyé ò sínú dáwà sàlàfíà dáwà kọ̀ọ̀rìjíyà ni dáwà kọ̀làfíà ni dáwà tún kọ̀ọ̀rìjíyà tún kọ̀làfíà máa absolute dáwà kọ̀wárí ló gbé wa tí ò lábòmílà ló gbé wa wọ́n ni láàyè sẹ́bi àlàṣe mukbil láàyè sẹ́bi على شيخ مقبل ولا على الدعوة السلفية من أصلها قل ولعل أخوانا اشتبه لي الأمر نسأل الله أن يهديه ولوسي سبا يقوم يا واي أرلو دارو ملوو أرلو دارو ملوو كونو كبا فونما ẹgbà mi ìwà ẹ̀yẹ ẹ̀yà àwọn èèyàn gbọmọ kẹgbọ́ máa yẹ sọ ẹ̀ emphatically ni. ولا يجوز بتكفيرهم ولا بأنهم خلدون النار ولا أنهم لزاما سيدخلوا النار إذ أن ذلك يتعارض مع الآيات المذكورة ومع أدلة الرجاء وأدلة الشفاعة وأدلة كثيرة وهل شيخ مقبل يقول بعدم التقسيم للبدع أي بدع يعني مكفر لا أبدا الشيخ مقبل رحمه الله وسائر علماء السنة يقولون البدعة تنقسم إلى مفسقة ومكفرة وكتبهم وأشرطتهم داخلة بذلك wọ́n ní àwọn tíra wọn tí wọ́n kọ àti àwọn kéjẹ́tì wọn wọ́n ní ó gbégbó àwọn ọ̀rọ̀ yìí wá tó jẹ́ tó kún bẹ́ẹ̀ tó yẹ pé ọ̀rọ̀ tí èsì ò pamọ́ ni ó wà náà àwọn kéjẹ́tì wọn ó wà náà àwọn tíra wọn tẹ́ bá ń ka tíra àwọn àfáàsùn náà ẹ̀ máa bá pàdé bẹ́ẹ̀. wípé bíjà òpin tẹ́lẹ̀ tó gbọ́ ẹ̀yà rẹ̀ kóòrò Islam òpin tẹ́lẹ̀ tó gbọ́ ẹ̀yà rẹ̀ kóòrò Islam wọ́n ní wọn sọ orí ẹ̀ láyé kọ̀dẹ̀ sábà súnà ìkàtọ̀ sọ wọ́n ní wàlá àlà àkọ́nà ìṣtaba àlẹ́ àmúrú ọ̀yá. ثبت عليه نسأل الله أن يهديه هذا القول منه خطأ لا يحسب على الشيخ مقبل ولا يحسب على الدعوة السلفية وني وني نسأل الله أن يهديه هذا وني هذا منه خطأ ولا رسول وني أسيسي قطع قطع lẹ́yìn tó ti kọ́kọ́ bẹ lọ́wọ́ bá pé tẹ̀kọ́ àná máa ń lọ́wọ́ bá na kó fọ̀nà má ṣéèkì náà bẹ lọ́wọ́ bá o wọ́n ní àyàdíyà ni. <laughs> Ah, jábàtà ò yìí láyé wọ́n náà báyìí o wọ́n <laughs> ọlọ́run sàánú lé wà láì kẹ́kẹ́ mọ̀ sọ́rọ̀ wà fóòsì ni wọ́n yìí o wọ́n yìí náà rẹ o ah subhanallah kí o síbi kí ọkùnrin yìí fẹ́ gbà ń bi ká mọ ká mọ ká mọ pàwọ́ fáyé náà kí o fẹ́ gbà ń bẹ̀ ẹ́ kí o fẹ́ gbà àwọn ọmọ rẹ̀ ń pè mí lọ́tọ̀ọ́sì kí a kí ló dé ìjàmbá sáyìn kan rẹ̀ ni mo náà nìkan lọ́dọ̀ rẹ̀ o wàláì wọ́n ní ara ah, ó ti tẹ́ jàbàtà nìkan lọ́wọ́ dára ní jàbàtà nìkan ní kèbèrè ni ẹ wá ní bòdú mi ẹ mẹ́lòmíì náà náà mo ní àti ah, nǹkan ti jàbàtà lọ àti parí ti ẹ̀ náà àti pé ṣe ìjòkó yìí adẹ́díkéètì ẹ̀ fún jàbàtà ni ìjòkó yìí àmọ́mọ́ dẹ́díkéètì ẹ̀ fún ọ ni. ìjọ la bẹ̀rẹ̀ náà ta láì lẹ́lẹ́ mẹ́rin wọ̀ lápò tí etí pọ́dún kan. Ah, adẹ́díkéètì ẹ̀fọ́ ni aláwọ̀ ìjòkó mẹ́rin àti adẹ́díkéètì fún nǹkan mi àbẹ́ẹ̀kọ́ ni àmẹ́lẹ́ yìí ìwọ ni pín lábíjì àbí ṣe sàárà fún ọ ni yìí títọ́ lọ́wọ́ obìnrin kò yí padà àtàwọn tó bá tó jọ bí ẹ àwọn tó bá tó jọ náà bí ibi ẹ náà ni wọ́n jẹ àtàwọn tó bá jọ bí àwọn ọmọ ìyá rẹ àwọn boko haram kankan tẹ́jọ́ ọmọ ìyá papọ̀ báyẹn tó yẹ bá ní sísò adẹ́díkéètì ilé ìfún yìí ni so àti. Uh, a máa bá a lọ bẹ́ẹ̀ ni torí àgbákò tẹ ẹja kalẹ̀ ó pọ̀ ọ̀rọ̀ láti ń sọ yìí àdìdíje láti lórí ọ̀rọ̀ bídíà torí àti ìbẹ̀rẹ̀ àwọn ẹ̀rí táwọn máa ń mú o tọ́ra àwọn ẹ̀rí táwọn máa ń mú wá tó máa ń kó tàjẹ́ báwọn yẹn á gbogbo a ti ṣe abẹ fún tá a yọ gbogbo yẹn kí a yọ kú mẹ́ kò sí nǹkankan wàláì mujarradu hawa ìfẹ́lú lásán tí bá ń di agbákò ọkùnrin pọ̀ ní wàláì mo sọ fẹ́ yẹn pé mo nítorí èèyàn ò ní fẹ́ ṣe súnà kó wò kó ń fẹ́ túbá kó mi lànà tó ń fẹ́ rìn kó fẹ́ ṣe súnà kó wà lọ́ máa jọ́ ìní àwọn ọ̀rọ̀ àwọn onítìjì bá nǹkan kan wà bíbù ah, kò fẹ́ ṣe súnà nù ẹjọ́ ọ̀nà sáà báyìí sì àmẹ́yẹn lè lóun fẹ́ ṣe súnà tí ó ní tí ó tẹ̀lọ̀ pé jàbàtà tí ó sì mọ̀ pàwọn yòókù kéfì rí so aburú pátápátá gbà ni wọ́n máa rò páwọn làwọn wà lórí àkídà gidi wọ́n máa rò páwọn làwọn wà lórí súnà so wọ́n sì tó máa pe àwọn yòókù tó bá wà lórí súnà lẹ́ni àárọ̀ tó sì mọ̀ pé wọ́n kéfì rí so ọ̀rọ̀ aburú rẹ̀ ò ṣe aburú gidi ọjẹ́ fún dáhà sàlàfíà wàláì ẹ̀rí ẹ̀ṣẹ́ fi padà máa sọ wàláì sàlàfíà wọ́n padà máa sọ pé eléyìí tí jàbàtà ń ṣe yìí dọ́rọ̀ ń lọ́la dáẹ̀wà wọ́n ní ìkónira bá dáwà sàràfíà ni wọ́n ní aburú ló jẹ́ ìnira ló jẹ́ fún dáwà síra ó sì wọ́n yìn òun náà ni gbogbo ilé náà wọ́n tó yìn náà ní báyìí náà yìí tè ọ̀dà múra sí irú àwọn ẹ̀yìn báyìí náà lọ́mọ rí títóbi túbá ọlọ́jọ́ máa rí irú àwọn ẹ̀yìn báyìí náà wọ́n lọ́rọ̀ yìí kò pa kò dàrú mọ́ kọ̀dàrú mọ́ kankan náà àfa súnà lójú wọ́n láwọn tíra wọn àtàwọn ìwú àtàwọn kéṣẹ́ tí wọ́n dẹ̀ ní ó wà ń bẹ̀ dáadáa tí wọ́n tún síbẹ̀ tí wọ́n ní ó ṣeé ṣe ó yẹ pé ọ̀rọ̀ náà rú ọmọ ìyá wa yìí lójú ni bóyá ó ti tíra kà ni bóyá ó sì ọ̀rọ̀ gbọ́ ni tó wọ́n ní abẹ́ náà bá fún kọ́nà bá kọ́ bá a fọ̀nà máa ro wọ́n ní torí pọ̀rọ̀ tó sọ wọ́n ní ni ṣé wàá ní sìn ó yá. هذا كان هذا فيه هذا فيه ضرر على على الدعوة افرض واحد يؤذن تحية على خير العمل نقول له أنت الآن مبتدع وبدعتك مكسرة وإذا مت على ذلك تخلد في النار هذا فيه نظر هذا فيه نظر ثم البدع في الاعتقاد والبدع في الصلاة والبدع في الصيام والبدع في أمور كثيرة من أمور دين الله وليست خاصة بالاعتقاد وكلها يقال لها بدع كلها قالها لها بدع ومن البدع ما هو مكفر منها ما هو مفسر والله المستعان نعم سواني آه وني هذا فيه ضرر على الدعوة وني كتيجا باتانسي وني يكون ربا دعوة النبي يكفي النبي ìpèpè islam ìpèpè sàlàfíyà táwọn àwọn sọ̀hábà tí wọ́n pèpè tí gbogbo àwọn àfáà súnà pèpè wọ́n ní ìjàbàtà ń kó nìrabá pèpè náà fi ìgbọ́rọ̀rún àlàdáàwà wọ́n ní ìkónira báyìí pèsè Islam onílé báyìí ìwàláì ìkónira bá ti ní tòótọ́ ó ti kó àwọn èèyàn jàbàdá ti káwọn èèyàn tàgbákò gan aláwọn èèyàn ti kú sórí àkídà yẹn wàláì àwọn èèyàn ti kú sórí àkídà yẹn mo ń sọ pé èèyàn kan jọ kẹmọ ní wàláì tẹ́rí jàbàtà ó náyà gan o ó ní àyàgẹ́ kò dẹ̀ sí nǹkankan ju wípé ṣètọ́nu ti ṣètọ́nu ti yọ pálọ̀ àti àti bẹbúrúmù sínú sínú ọkàn rẹ̀ ṣètò ní kásá ń bá fàájì lọ́nbẹ̀ ni so ó kásá ń bá fàájì lọ́nbẹ̀ ni kò jẹ́ kí jàbàtà ti ẹ̀ rí tó bá ta burú báyìí tẹ bá rí bẹ́ẹ̀ ah! tẹ bá sọ pé burú ló ṣe rẹ̀ ni ẹ ìgbà tó yẹ pé ẹ ìgbà tó ó sì kà sí ìgbà yẹn nìyẹn. ẹ pin kéèsì alimami nawawi ẹ pè wọ́n ní kéèkì rí ẹ ní alimami nawawi ẹ ní kéèkì rí ni ẹ ní káàkiri ni ẹ wo ìmáàmù Nawawi ti kú nìsín more than seven hundred years ó ti kọjá ọgọ́rùn-ún méje ọdún sẹ́yìn tí ìmáàmù Nawawi ti kú torí ìmáàmù Nawawi àwọn tó ṣáájú ìmáàmù Ibn Taymiyyah sọ́ra nìsín wọ́n ṣáájú ìmáàmù Ibn Taymiyyah rahimahullahu ta'ala so ìmáàmù Nawawi ti kú nìsín more than seven hundred years back nǹkan tó ju bí ọgọ́rùn-ún ọdún méje lọ sẹ́yìn tó túmọ̀ sí pé gbogbo àwọn ìgbésí ayé ìmáàmù Nawawi gbogbo bá ṣe rìn gbogbo bá ṣe rìn àjò wọn owó àkéde àwọn ẹni tó kúlé lórí ó ti wà lákọọ́lẹ̀ láti gbogbo àyẹ̀ kan tó kú àbẹ́ẹ̀kọ́ ni. téèyàn bá wá fẹ́ pe ìmáàmù Nawawi ní kèfèrí ẹ dákun ṣé kò yẹ kó kó fojú tó gbogbo tíra ìmáàmù Nawawi náà kó tó pè wọ́n kèfèrí tó wò bóyá láwọn àsìkò kan nínú ìsẹ̀mí wọn náà wà lórí kinní yìí bóyá ń gbà tó yá wọn padà ti kúrò lórí ẹ̀ padà kọ́ wá ṣe kọ́ wá ṣe ìwádìí ìtàn ìmáàmù Nawawi látòkè délẹ̀ kọ́ wá ṣú ọ̀pẹ orí nǹkan kúlé lórí nìyẹn kó tiẹ̀ tó kù wọ́n kéèké bọ́ba tiẹ̀ pè wọ́n bẹ́ẹ̀ náà. ẹjọ́ ọ̀dọ́sán bí kọ́sọ́ fẹ́ yàn jáde kúrú Islam ìdájọ́ tó ní agbára ni ọ̀wá mọ ìtẹ̀gbésí ayé rẹ̀ ọmọ tó kúlé lórí ọmọ gbogbo ẹ̀ ọkàn ọwá rí pé nítorí sẹ́rù Sahihi Muslim tí wọ́n ṣe wọ́n ṣe ó wá àwọn sìfáàtù kan àwọn ìròyìn ọlọ́run ọba kan bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n yí lójú ọ̀nà tí èso ojú ọ̀nà tá a lè sún ọjà máa máa ń gbàgbọ́ yé téèyàn náà sì sọ̀rọ̀ ìdíkẹ̀ èdè yìí o aslan ṣùgbọ́n kájà wá pé lórí àkídà burúkú tí wọ́n mú un ọ̀sá ní kéèfé yìí náà ni ọwọ́ rí òun lásán ṣẹ́rí sọ imú ti ṣe dákun ṣé tíra ẹ̀yọ́ kájí mọ́mọ́ ìmọ̀mù náà wí ṣe ń gbèsè ayé wọn nù ọwọ́ nítorí ìmọ̀mù náà wí di kéèfé rí ìrí ẹyọ kan péré tó rí nìyẹn inú tíra tí mọ́mọ́ ìmọ̀ náà ikọ̀ ń gbèsè ayé wọn ẹyọ kan ó ti àkámàlì wọn rípọ̀ di kejì orí. ẹ wá máa wo àwọn ń pe ẹnìkan ní Abu Sofiya ó kọ àfáàyàn Abdulaziz ni Abdulaziz Abu Sofiya ń gbajúmọ̀ pẹ̀lú àwọn ọkùnrin ní Bonbaz Bonbaz àbáyé wa lọ sí kútọnu lára àwọn ọmọlẹ́yìn àbájàbàtà náà ni ṣùgbọ́n àbá aṣáájú wọn àwa kú òmẹ́ ọlọ́ni kójú àbá ńlá síwájú ojú tiwa àbá rí kódà kí n ṣe bí ọdún kan tá ti kú òmẹ́ àwa ṣe ńlá mú nínú àmì ńgbà o so táwọn ọ̀dà kan mọ̀ ń tiwa ọlọ́run ti ní kọ́rọ̀ tètè yí àfa tiwọn nínú àwọn tó sì fọ́ lójú lórí àkídà àbájàbàtà àfa yìí náà wà ń bẹ̀ ní àfa Abdulaziz yìí wọ́n sí wa nù ọlọ́run ṣe dáa fún jíbẹ̀ ni alhamdulilayi so àbára yìí wá lọ sí kútọ́nù wọ́n wá rí tíra kan tí àfa kan ṣe wọ́n pè ní mashhur hasan alu salman mashhur hasan alu salman hafizahullah àfa yẹn ti ń bẹ láyé dìsìn àfa àfa urdu ni àfa ọmọ jọjà ni àfa yìí wọ́n jẹ́ ọmọ kéwú fún sheikh alalbani rahmatulahu ta'ala àbáyé wa kọ tíra kan so wọ́n wá kọ tíra yẹn láti fi ṣàlàyé ìtàn ìgbésí ayé alimamu nawawi àti nǹkan tí mamu nawawi kúlé lórí wọ́n wá mú oríṣiríṣi àwọn ẹ̀rí wá nínú tíra imamu nawawi pé àti àkídà àṣáyérọ̀ tí imamu nawawi kó síta fi ń ṣe tàwílù sífáàsì yẹn àti mamu nawawi padà kó lórí àkídà yẹn fẹ́ padà kú sórí àkídà alùsùnà sàlàfíyà Abu Sofia ló wá fi tíra yẹn ránṣẹ́ sí jàbàtà láti kú tọ́nu sí Ìlọrin ìgbà tí jàbàtà wá ka tíra yẹn èmi mo sì ní tíra yẹn lọ́wọ́ létí tí ìdísé o ìgbà tí jàbàtà wá ka tíra yẹn ìná sí ni pé ọba ní ìmọ̀ mọ̀ náà wíyẹsẹ̀ kejì òyìnbó à mo wá sọ nígbà táwa wá kú ọmọ ẹ̀ mo wá ní à nígbà tó nínú ọ̀nà àwẹ̀ ṣe kèfèrí mọ́ nísìn agbọ́ pé wọ́n ti rọ̀já òsì tàrọ́já àpòǹdì ọ̀rọ̀ burúkú yìí èmi wọ́n ma àwọn tó ti kú lórí pé wọ́n gbà pé wọ́n mọ̀nà wáyé kèfèrí ni wọ́n bó wọ́n sọ̀rọ̀ wọn lọ́dọ̀ náà bá sábẹ́bí ìṣọ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá pe mùsùlùmí ní kèfèrí tí ò sí kúkú lára rẹ̀ kúkú wọn padà sórí ẹ̀ ẹ pé ìmáàmù Nawawi kèfèrí ìmáàmù Nawawi ṣe kèfèrí wọ́n padà dìsọ́bà rẹ̀ sùn tí ìdá tí wọ́n wá rí ìmáàmù Nawawi ṣe kèfèrí mọ́ àbí kí ló dé richard nípa gbogbo àwọn nǹkan ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó bọ́ kó tó bọ̀ bàtà kó tó máa pè mọ́mù náà wí kéde ó ní eré ìgbàdá pé tọ́rọ̀ sí wọn gbà yẹn nù yí tọ́rọ̀ sí ọ̀tọ̀ náà ni ọ ìwé ètè ìṣèwádìí dé kókònà bẹ́ẹ̀ ni ẹ máa yàn jáde kó ní Islam ìtọ́rọ̀ sí ọ nìyẹn ìwọ náà ṣe múrù kábà fáwọn yòókù lẹ́pẹ́ tọ́rọ̀ sáwọn náà nù irú tí wọ́n mú yẹn tọkàn fúnra lẹ́sìn casually casually ó ṣe fáwọn yòókù náà nínú àwọn ẹ̀sìn yẹn pé ẹ̀ tọ́rọ̀ náà nìyẹn náà sẹ́rà nísìnyí ó pè ẹ́ ní kèfèrí lórí àkídà tó yẹ sí pé ẹni yóò kúlé lórí tí ó dẹ̀yẹ̀ tẹ̀ more than seven hundred years back ó ṣe research ó ṣe research tó kúnná kó ṣe bá sún dàkíyàn research tó kúnlẹ̀ dáadáa ọkẹ̀ kátìrẹ̀ ẹ̀yọ kan ibi tí mẹ́wọ́n náà wíjì tẹ́ta wílù sivas ó lè gbé lẹ́dọ̀ òkè ìgbèrílé wọn lórí lẹ́tà wa ni wọ́n padà wá sí ilé ìrànṣẹ́ tẹ́nìkan wá kó àwọn ọ̀rọ̀ ìmáàmù náà wíjọ àtàwọn ibi tẹ́tì rọ̀já àtẹ́tì tẹ́tì kó omi àwọn àkídà yẹn wọ́n sọ pé kíní ọwá ní kí ló dé tí wọ́n gbọ́dọ̀ náà nìyẹn àkídà wọn kọ̀ wáyé sáńsọ nìyẹn sheikh fauzan sọ àtàsárù ẹ̀fì tẹ̀kí kámẹ́ yára pè é ń kéde yìí kama yára pè é ń gègé rí dídú ní ọ̀wé yẹn ti wà láfíìsì láì ní farabalẹ̀ láì lágbọ̀ yẹn ti kankan ọ̀fẹ́ gbẹ́dájọ́ kẹsì nílé yẹn lórí bó ti lágbára tó yẹn bó ti lágbára tó yẹn abẹ́rù pé nǹkan kí nǹkan wúyẹ́ ni kẹsì rí e, ni ẹ wàlá ìgbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òsè pánẹ́ nìyẹn a irú kí nìyẹn sẹ́rí jàbátá jí sọ ó ti sọ ìpèyàn ní kébè jẹ́ ẹ̀kọ́ kúrò bó láwùjọ wa yìí ó ti kọ́ ọ̀rọ̀ nǹkan wà lẹ́yìn àwọn èèyàn tí ẹ̀ bá jẹ́ sọ̀rọ̀ pèyàn kébè gan àwọn èèyàn tí ẹ̀ kò tí kàwọn yẹn lára gan bá lòmí kí tó ti kúrò bó. àbí làwìn tá wàláhi làwọn lànàbí sallallahu alaihi wasallam fi ń kìlọ̀ fún wa ló fi ń kìlọ̀ fún wa nípa ìmọ̀ pé mùsùlùmí ń kẹfẹ́ rí lànàbí fi ń kìlọ̀ fún wa gan sódà ní tìyí so bí ṣe máa ń ṣe nìyẹn wọn àwọn sọ fún wọn pé ọ̀dà èmi wá mọ àwọn tó ti kú sórí àkídà yìí mo mọ àwọn tó ti kú sórí àkídà pé ìmáàmù Nawawi kẹfẹ́ rí ni tí wọ́n ti pọ̀ dáadáa bóun wọ́n sọ̀rọ̀ wọn lọ́dọ̀ ọlọ́wọ́ ìwọ́n ló dé sọ́wọ́nù lórí àbọ̀ ẹ̀kọ́ lórí ẹ̀ńtà tẹ̀lé pè lábọ̀ ẹ̀kọ́ mi àjẹlẹ̀ pẹ̀lú lábọ̀ ẹ̀kọ́ mi. lórí àìlẹ́kọ̀ọ́ rárá ẹ̀ ṣe bàbá lórí àìlẹ́kọ̀ọ́ rárá lórí àìnífarabalẹ̀ ó ti mislead wọn ó ti báyìí ẹ̀yin yòókù tẹ́ ń tẹ̀lé bóyá orí náà nìyẹn bó ṣe ń mislead yín náà nìyẹn bó ṣe ti ń jọ́ tí ọba tààrọ́ jà kẹ́yìn náà ti kú. bó lẹ́sọ̀ wá ara yín ó ṣe é ṣe jọ tí yóò bá padà tàrọ́jà akẹ́tìkú nínú wọn rẹ̀ tẹ́pá ẹ̀dí tàbíkọ kẹ́lẹ́ tá à mú míìkì mọ́ tá à mú míìkì àwọn táyọ̀ sí ràbàtà rẹ̀ dámọ̀ mí táyì mú míìkì. mo máa bọ́dà méjì rẹ̀ kó oyin jẹ́ nílé jẹ́ three crown wọ́n rí sáìn wọ́n àti ìrìjẹ́ tó da tó bá ti kí lónìí. Abdulrazak àtàdùn wá sẹ́yìn wọ́n ṣiṣẹ́ pẹ̀lú three crown gbà yẹn fásitì burúkú fásitì owó tí yàbàtà ṣe náà àkí ń jẹ yín gbà yẹn torí gbogbo rẹ̀ jàlálà jàlálà là ń bá kàkí ń gbà àkí ń jẹ yín àkí mu mílìkì. tẹ̀ǹpé lẹ́tà lẹ́tà lẹ́tà orí íńtánẹ́ẹ̀tì ni ìkan náà ọmọ rẹ̀ tó mọ fífi íńtánẹ́ẹ̀tì ló ti wá padà mú fásitì wá fún wa wípé gbogbo fásitì ṣíṣe àbàtà ṣe rọ́bìṣì ni gbogbo gbogbo tó ní wọ́n fún ní wọ́n fún màálù ní ẹ̀jẹ̀ ó lé ẹ̀jẹ̀ náà fáwọn màálù jẹ àti gbogbo àti àdìsá àwọn ọdún kẹrin táyì mú méjì àbá. sẹ́yìn àkínà sẹ́yìn sẹ́yìn sẹ́yìn wàláyé ẹ̀ ń gbádùn wàláyé ẹ̀ ń gbádùn kẹ́ àní mú méjì àní jẹyìn àní jẹran àmọ́ wá jẹ jata àti bẹ́ẹ̀ tó kí lẹ́yìn fàyọ́ mẹ́ ni pé

wàláhì mú kọ́nà bàbúrà ó ní kí n pe sheikh bombaz wa sheikh alamibari wa olóhùn pè oúnjẹ oníkẹfẹ nínú wọn lọkùnrin méjì tá n sọ yìí bó ti wá burú tó yìí wàláhì làbí kó bá tí kó kámẹ kó bá tí wa kámẹ jẹyìn kámẹ jẹkẹrì kò tẹ fẹmẹ tí mo pè <laughs> wọ́n ti ń jẹyìn fáwọn èèyàn olóhùn ọ̀gbà jẹyìn ìgbà náà máa pàṣẹ àkàbà bẹ́ẹ̀ káyìí báyìí wàá tún nàbí ọ̀sán ọ̀sán ọ̀sán yàgùn dàdáàdà àbúrò wa mi tún yàgùn dàdáàdà. sọ́kọ́ náà lè fi jẹ ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ jàlálà ìwárí ń jẹ ni wọ́n ní yàgùn jàlálà wọ́n ní jẹ dàdáàdà.

ẹ̀ẹ́kan wọn ni wọ́n kéré ni ẹni tó bá bá wọn ṣe tó tó bá wọn jẹ tó bá wọn mu yóò mọ̀ yìí pé ẹ̀ẹ́kan wọn rò pé lẹ́sìn ni wọn wọn kò sẹ́sì kan lọ́dọ̀ wọn ju kẹ́kọ̀ọ́ yẹn kéde yìí lọ. ìdámà nìyẹn sókè ayébáyọ́ bẹ̀ ni pé gbogbo àwọn bá tó wọn rẹ̀ dàrà jẹ báyìí tẹ́lómi ìdìbò ní ẹ̀rí sáì níbi iṣẹ́ lẹ́tà kò padà fọ́dún kan kò padà jó kò padà káàfin ma jàmbá láti ara tẹ́ tì wọ́n mọ́lẹ́ fún wàláyé ó ní torí kẹ́sì jàdá alẹ́ pé kẹ́sì burúkú náà yàrá lọ́tọ̀ mọ̀ pa náà ǹjẹ́ tí o tìwádìí kúnlẹ̀ ọ̀kan lọ́ fi yà jẹ́ra rẹ fọ́ nothing take ni jẹ́jẹ́ náà ti ọ̀rọ̀ àwọn kọ̀wárì náà ti torí ìjọba lórí ọ̀rọ̀ àwọn kọ̀wárìjì ni o torí pé wọ́n ní ẹ̀káńtà àwọn kọ̀wárìjì gan in fact ibẹ̀ ní àkídà burúkú ti spring up lọ́dọ̀ látọ̀dọ̀ Hasan àti sẹ́yìn kútù ọmọ egypt náà méjèèjì so wọ́n ma ogun tó ń gbé ti gọ́ọ̀mẹ̀ntì títí di sí wọ́n sì láwọn tó máa rẹ́bù èdè ti gọ́ọ̀mẹ̀ntì tó ń pẹ́ yìí náà wà lóye so tó bá fi lè rí tó bá fi lè rí àpẹẹrẹ àkídà lọ́rọ̀ lára yẹn ní egypt wọ́n ti ń bá yẹn ṣe ní nàìjíríà yìí o ó ti ẹ̀ máa lé ni o ó ti ẹ̀ máa lé ni o so yìí nǹkan náà ti jàbàtà máa lé fún yẹn tó kí ẹ̀fà yóò bẹ̀ ni pé gbogbo àwọn pátá burúkú tẹ̀ ń ṣe fúnra yín ìta mi ń sọ fún ọmọ tó ń tẹ̀lé jàbàtà káàkiri yẹn pé ó ṣe é ṣe ń jọ́tọ́ wọn ọba àlejò ọlọ́ba ní kí jàbàtà wọn bá túwọ́ báyìí tọ́lọ́ bá ń ṣe lẹ́lẹ́mì gúngùn ara rẹ̀ nu ẹnu gbé nìyẹn ẹnu gbé nìyẹn àwọn tó ti tó ti sọnù lórí pé ìmáàmù náà ní báyìí táwọn ti kú táńtá abẹ́rù pé mọ̀mù náà yóò ní gbẹ́tùmọ̀ náà tóbi lẹ́kìá mọ̀ ní pé èé ṣe kí ni mo ti ń lẹ́yìn tó pè ní kékeré o ọ̀rẹ́ ẹ̀ nígbà tí jàbàtà kàtíra kan fún ara ẹ̀yìn. àbí kí ló sọ náà pé ewé ẹ̀jẹ̀ wádìí ọ̀daràn nù ọ̀daràn nìyẹn mọ̀mù náà yóò dùn sí ọ pé kí tó tọ̀ bá mi ló kọjá tó pè ní sòkè ahẹ́fà ló ń nípa báwo ni dáwà sàlàfíà ṣe ń lọ kákàfẹ́ máa ṣe hamasa àti ìtara káfẹ́ máa ti tara bí aburú ṣe rí bá burú ṣe tí láwùjọ káfẹ́ máa fún ìtara yẹn fún nǹkan nídàájọ́ ìyún ti mistake tó fi yẹ pé irú àwọn tó bá rí báyẹn wọn kì í fi wọ́n ṣe wọn kì í fi wọ́n ṣe kọ́ńdí ntọ́ ti ní àáfíìfà àgbà ti ní hamasa torí pé ìgbónára bí nkẹ́kẹ́ sábà gbé wá síwájú rẹ̀ ó lè mú ìmúgbénára lè mú ọkùnrin ṣókùn tó ní ìfarabalẹ̀ gan ó gbé nǹkan síbi tọ́lọ́ ọba àtàlẹ́bí gbé kéde pé torí pé wọ́n fẹ́ lé àwọn èèyàn sẹ́kùn bí aburú kan ìwọ náà tó wá máa ìwọ náà tó wá máa dá aburú mi ilẹ̀ fún ara rẹ̀ ṣé bá ń tì so wọ́n ní haza fi ìdọ́rọ̀ rúnà là dá yàrá ṣé kì ní ti ìdíjà bàtà ń tẹ̀ ìkónira bá dá wà ní wàlọ́ọ̀hì làwọn ìkónira bá dá wà ní tòótọ́ ó ń kónira bá dá wà sàlàfíà gan ṣé bá ń tọ́jú pé kò síbi tíbídà kò síbi tíbídà òkè ń wọ̀ ló ti ń wọnú ìbáàdà ló ń wọnú ló ń wọnú àkídà ló ń wọnú àṣàm ló ń wọnú àwọn àyè káàkiri káàkiri káàkiri wọ́n ní gbogbo àwọn àyè tí kéde pé nínú àkídà nìkan ní bídà wà ó wà nínú àwọn àṣàm àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà wọ́n ní gbogbo àwọn bídà tó sì wọ àwọn àyè kọ̀ọ̀kan wọ̀nyí náà bídà náà ni wọ́n jẹ́ gbogbo wọn jẹ ní kìí ṣèdájọ́ kankan náà ni wọ́n mú tí wọ́n nítorí ẹ̀ ọ́n nínú bídà o eléyìí tó yẹ kí ó sọ̀rọ̀ di fásitì tí tó sọ̀rọ̀ di kòkí tí ó gbé jáde kó ní Islam ó dẹ̀ ń bẹ nínú bídà eléyìí tó ṣe kí o eléyìí tó yọ̀ jáde kó ní Islam. naam ẹ̀bílẹ̀ rẹ̀ síwájú. wọ́n bèèrè bèèrè kan lọ́wọ́ ṣé kìí sìn wọ́n ní hal yuqalu lil mubtadi' anta khalidun fin nar bilayi wọ́n ní ǹjẹ́ èyàn lè sọ fún níbi dà pé ó ti gbére lóná kí ẹ̀ dájú kọ́ báyẹn pé ó ti gbére nínú ná ṣiṣẹ́ ti wá ń béèrè pé ṣé ẹni tẹ́ ń sọ yìí náà ṣé ó tún sọ wọ́n náà pé ọmọ sọ fún bídà ẹ̀mọ̀ pé ó ti gbére nínú ọ̀rọ̀ yìí ó ní ìdìtọ̀ sí ó ní ìdìkọ́ sí wẹ́wẹ́ ó ṣeé ṣe kọjá sí pé àwọn tó àyè tó yẹ pé ìbéèrè léyìí wọn gbàgbọ́ yẹ nǹkan tí jàbàtà ń sọ mẹ́ jàbàtà ò ní sọ fún onídídà tí ò tí kú kò ní sọ fún pé anta khalidun fi náà kò ní sọ máa fún ṣé bá nídìí kò sọ orú nǹkan báwọn kò sínú nǹkan tí ń sọ pé onídídà tí ò tí kú o yóò wá sọ fún pé à ń ta kọ́ọ̀lì lókè náà ìgbà tí yàrá tó sọ fún yẹn pé ó ti gbére nu náà ó ní ìgbà tó bá kú sórí nǹkan yẹn tó bá fi lè kú àmọ́ kò tí ìkú ní ayé kó bá dájú kọ́ àwọn náà gbà pé èèyàn gbọ́dọ̀ sọ bá ń fún ìyẹn tó wà nílé ayé pé ó sì gbére nu náà torí pé àti ìmọ̀ tí ó kúlé lórí tó bá ní sí so wọ́n jẹ́ béèrè ẹ̀ papọ̀ má yìí béèrè tó bá ní sí so ó wá ń béèrè pé tẹ́ni yìí sọ bẹ́ẹ̀ náà wọ́n ní sọ bẹ́ẹ̀ kò sọ rú yìí sèlè tí o bá ti sọ kò sọ sèlè bá nídìí yìí sèlè tó bá ti sọ iná láti kí ni so kò nídìí pé kí ẹ ṣàá máa di ẹrù tí èdè tiẹ̀ ẹrù burúkú tó ń gẹ́ dìde rẹ̀ ó ti tó ó ti tó kò ní ìkẹyìn ìjọba di jìkújìkú mọ́ sèlè bá nídìí so ẹ tẹ̀síwájú wọ́n béèrè so kì í ṣe béèrè tí ó ní ṣe pẹ̀lú ẹ̀ lẹ́yìn bá ti ń bá حتى الكافر وهو على قيد الحياة لا يقال له أنت فأنت أنت ماذا ستخلد في النار أو خالد في النار لا يقال له أنت خالد في النار من المتعلي علي قال النبي صلى الله عليه وسلم قال الله عز وجل من المتعلي نعم. علي أن لا أغفر لفلان قد غفرت له الطعام عملك نعم فهذا الفعل كونه يقول لشخص أنت خالد في النار فيه نظر هذا ينبغي عليه أن يعدل هذا خطأ هذا الفعل حتى كان سواء كان كافرا أو كان مبتدعا أو كان عاصيا جاهرا ما يدرينا لله الأمر من قبل ومن بعد والأعمال في الخواتيم قال النبي صلى الله عليه وسلم والله عليم بذات الصدور وفي الصحيحين عن ابن مسعود رضي الله عنه منهم من يعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع يسبق عليه الكتاب فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها ومنهم من يعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع يسبق عليه الكتاب يعمل بعمل أهل النار فيدخلها هذا الحكم على المعين الذي هو حي ما لم يحكم عليه الدليل ويأتي به النص مثل أبي لهب والشيطان نحو ذلك أنه من أهل النار هذا خلاف معتقد أهل السنة والحكم على المعين أنه من أهل الجنة ولم يأتي الدليل أنه من أهل الجنة أيضا خلاف معتقد أهل السنة قال الصحابي رحمه الله ولا نشهد لأحد بجنة ولا نار إلا من شهد يعني إلا أي معناها إلا من أتى الدليل بالإخبار بذلك عنه نعم نعم so ṣéèkì ṣàlàyé ní báyìí pé kò tọ́ kádájú kọ́ọ̀yàn tó wà nílé ayé tí kú kádájú kọ́ ká sọ pé ìwọ lágbájá o ó ṣe gbére nínú náà ọmọ náà ni ó sì ṣe gbére nínú náà ọ̀tọ́ bẹ́ẹ̀ ká sọ fún yàn tá a dájú kọ tó wà nílé ayé wọ́n ní kódà kò jẹ́ kó jẹ́ so torí pé àti ìmọ̀ nǹkan tí ó gbẹ̀yìn ìgbésí ayé rẹ̀ àti ìmọ̀ nǹkan tí ó kù lé lórí wọ́n ní kí ló mọ̀ bẹ́ẹ̀ tó pé eléyìí báyìí inú kan kọ̀kọ̀ ni kí ẹ sọ pé lágbájá tí o ti kú yóò wọná báwo ló ti sọ pé yóò wọná inú kan kọ̀kọ̀ léléyìí kò sí nǹkan tó fi mọ̀ wá bẹ́ẹ̀. wọ́n ní torí pé eléyìí tó pàtàkì jù òun náà ni téèyàn bá kú lé lórí ìgbẹ̀yìn ẹ̀dá àtúbọ̀tẹ́ ẹ̀dá lọ pàtàkì jù kìí ṣe ń tà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ń tà ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí èèyàn lè padà yí kúrò lórí ẹ̀ tí ó padà wá yí sí nǹkan míì ọlọ́wọ́n bá àlékẹ́lá kí ó mọ̀jẹ̀ kí á rí àpadà sí bú. àpadà sí ẹni tó ti ń ṣe dáadáa àpadà sí rẹ̀ ó dá. tí ẹni tó ń ṣe dáadáa tó wà lójú ọ̀nà Islam tó bá fẹ́ yí padà ojú ọ̀nà bú ni wọ́n máa ń yí padà sí ọlọ́wọ́n mọ̀jẹ̀ yí padà sábúrú. àbáwọn tó ń sábúrú tọ́jẹ́ kékeré àpadà sí tiwọn ní máa ń dáa torí táwọn bá yí padà wọ́n yìí sí mùsùlùmí ni sòrò yóò là ń fẹ́ kọ́lọ̀ wà nìkẹ́lá kí ó máa ṣe fún wa kó máa ṣe fáwọn mọ̀lẹ́bí wa so kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n máa yí padà kó ń bi aburú síbi dáadáa ni ọlọ́run má jẹ́ kí yá máa yí padà níbi dáadáa sí aburú so wọ́n ní ní tẹ́yàn ń ṣe lọ́wọ́

tálẹ́ni náà ti sọ tí ń sọ báwọn tí ń ṣe gbéraga tí ń ṣe pé òun ga jèmi ọlọ́run bá lọ tí wọ́n sọ wípé èmi ọlọ́run bò ní ti orí jìyàn tí ń ṣe díẹ̀ ni pé òun ga jèmi ọlọ́run lọ ṣé bá ní so nítorí ẹ̀kọ́ tọ́ kí yẹn máa sọ fún èèyàn kan báyẹn so wọ́n ní kódà kọjá kéfìrí so bákan náà hadith anabi sallallahu alaihi wasallam sọ wípé ẹnìkan nínú yín ti máa ṣiṣẹ́ ọmọ àjẹ́ńdàbọ̀ ẹnìkan ló lè ti máa ṣiṣẹ́ ọmọ nábọ̀ yóò máa ṣiṣẹ́ ọmọ nábọ̀ tó yẹ sí pé yóò kù díẹ̀ kó wọná yóò sí pé yẹn tó kù láàrin wọn àti iná kò ju dédé ìdánwò kan báyìí lọ ìyẹn ni pé níbi tó ti súnmọ́ iná dé tọ́ka kú pé kó kú kó sì wọná dé ní lásìkò kù rẹ ti súnmọ́ dé lórí iṣẹ́ ọmọ náà yẹn tí ó kà kú tí ó sì wọná dé àkójú dédé ìdánwò lọ níbi tó súnmọ́ dé sọ àkọọ́lẹ̀ ó gbáwájú ẹ̀ yóò sì yí padà yóò sì ṣe ọmọ jẹ́nà yóò sì kú sórí ẹ̀ yóò padà wà jẹ́nà mélòó mélòó yẹn sì ní lẹ́ẹ̀mọ̀ rí tọ́jú yóò mọ̀ sí sí ọmọ náà yóò mọ̀ sí sí ọmọ àjẹ́nà yóò mọ̀ sí sí ọmọ àjẹ́nà yóò sì kú díẹ̀ tí ó kú báyìí yóò bá yí dìrí yóò sì sí ọmọ náà yóò bẹ̀rẹ̀ sí máa so lòun náà dẹ̀ kú sórí ẹ̀ yóò so tó túmọ̀ sí pé irú nǹkan báyìí kò tọ́ kéèyàn ṣe bẹ́ẹ̀ so wọ́n ti ṣàlàyé so jàbàtà ń tiẹ̀ òun ò tó bá wà láyé kò ní sọ fún wípé yóò ṣe gbé nínú rẹ tí ò bá ti kú àmẹ́nu ẹnu bí tí wàhálà àjàbàtà wà òun ló fẹ́ béèrè ní ẹ̀yìn rẹ̀ ń sìn tàbí kọjá sí pé báyá bóyá yóò kì ní bóyá lẹ́yìn ilé ìbára béèrè ní tó tẹ̀lé àmọ́ bí tí fọ́nà ìjàbàtà wà ní pé ẹni tí ó bá kú tó jẹ́ mùsùlùmí àmọ́ kú sórí dídá gẹ́gẹ́ bí nǹkan tí ó hàn sí àwa báyìí tá a rí tójú báyìí àwọn òrí tó túbá lóṣù níṣojú wa tó fi kú jàbàtọ̀ gbà yí pé yóò ṣe pé ọmọ náà ni yóò sì ṣe gbére nù náà eléyìí náà yapa sí àkídà alùsùnà jamaa eléyìí ti sọ nìyẹn so ìṣàbọ̀ ìyẹn la máa ìyẹn la máa gbé zọ̀rọ̀ lé lórí sódà nìkì so pé kí ni àkídà alùsùnà lórí èèyàn tó kú tó jẹ́ mùsùlùmí àmọ́ kó sí nǹkan kan bóyá kó sí kúkúrú ó ṣe kúfúrú àbóṣẹbọ àbóṣe dídá oyeba nítì àbóṣẹ̀ṣẹ̀ tó wá kú sórí nǹkan yẹn ǹjẹ́ a lè sọ pé irú báyìí ọmọ náà ni yóò ti gbé inú náà oyeba nítì so eléyìí jíjà bàtà kó sí nìyẹn seba nítì so inshallah ó ṣe tó báyẹ kóun náà fi lẹ́yìn rẹ̀ tó báyẹ kóun ní ìbéèrè tán ẹja gbọ́ so that ká lè ṣàlàyé lórí ẹ̀ inshallah máa wá play ibi jíjà bàtà ti sọ orú ẹ̀ wàláhì ọ̀rọ̀ burúkú dẹ̀ ni ọ̀rọ̀ àwọn kọ̀wáìjì ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn burúkú gbà so that is so àbẹ̀ ẹ pè bisimilá. من منهج أهل والجماعة إن كان الجواب نعم وما هي الفرقة التي قال بعدمه؟ نعم ọ̀rọ̀ àìrọ́gbìn ìjà ni fẹ́ kọ́ sí ẹ̀. Naam, àọ̀rọ̀ nípa kéèyàn sọ wípé èèyàn tó kú sórí nǹkan kan téèyàn mọ̀ tó hàn sí wa báyìí kásọpọ̀ ọmọ náà ni pé lájẹ́já ọmọ náà ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yapa sí àkídà alùsínà jama ẹgẹ́mú yìí sọ ni tó yẹ sí ìjàbàtà tó wà lórí àkídà burúkú yìí ẹjẹ́ ń plé ilẹ̀ fún wa síwájú kí n tó wá máa ṣe kátó wá máa kátó wá máa ṣe ẹgbà fún lórí ọ̀rọ̀ burúkú tó sọ yìí tẹ́lẹ̀ bá wọn fún sọ bẹ́ẹ̀ kódà ó tún ṣe odidi kẹsẹ̀tì kan láìpẹ́ ìtọ́ pé nǹkan tó fi ń tó fi ń rìn lẹ̀ nínú kẹsẹ̀tì yẹn náà nìyẹn wípé a ah, kéde ìyẹn lè sọ bẹ́ẹ̀ dáadáa ìyẹn lè sọ pé èèyàn tó bá kú tẹ́lẹ̀ tí kó kú sórí dídá àbó kú sórí kí n sọ pé ọmọ náà ni pé ó ti wà nù náà yóò wọ̀ ìyẹn lè sọ bẹ́ẹ̀. so ọ̀rọ̀ yìí sì ni àwa wo kí ni àkídà alùsùn náà lórí ọ̀rọ̀ yìí naam ah, mo ní kí a gbọ́ nǹkan tí jàbàtà sọ fún ara rẹ̀ lórí ọ̀rọ̀ yìí ibi tó ń sọ̀rọ̀ nípa Ahmadu Tijani bàtà ń sọ̀rọ̀ nípa Ahmadu Tijani wàlọ́ọ̀yì tẹ́bá tẹ̀ ní bó ṣe sọ ẹ̀sìn ọkọ̀kùnrin yìí kò sí bẹ̀rù ọlọ́ọ̀lẹ́mì rẹ̀ ó ń sọ bí wípé òun lọ́lọ́wọ́ bá tí ó fi hàn sínú náà ni àmì èmi kọ́ ni màá bá sọ ẹjẹ́ ń wá òun fún rẹ̀ ní ó fàánù ara rẹ̀ sọ èmi kí màá bá sọ nǹkan báwọn ṣé báyìí nìyí òun fún rẹ̀ ní ẹjẹ́ kó fẹ́nu ara rẹ̀ sọ. so tẹ́fà bí bó ṣe sọ̀rọ̀ yìí subhanallah so ó sọ nísọ bíi pé àbí òun òun gan lọ́wọ́ bá àdékẹ́ ló kọ́kọ́rọ́ náà ni ó kò lé lọ́wọ́ lọ́jọ́ gbọdọ̀ kìyàmà tí wa fi ẹni tó bá ti wù tí wa fi sí wọn sínú náà. bóyá sọ̀rọ̀ yẹn nìyẹn so kaba tí wàá bí ọ̀rọ̀ yẹn tán láti rí nǹkan tó sọ lọ síbi kíni nǹkan tí ó jẹ́ àkídà ahlus jamaa lórí ọ̀rọ̀ yìí so kíni nǹkan tí jamaa kí náà sọ naam inshallah ta'ala mò ń wà so inshallah tí n bá ti rí nsìn àmà pè fún wa ṣùgbọ́n ìdíje nǹkan tí ó náà ọlá pé mi rò pé bóyá débẹ̀ ní alẹ́ yìí insha Allah bàtí màá láìpẹ́ yìí. so ala kulli hal naam. so ó wà ń báyìí. náà nísìnyí. àwọn ènìyàn ti jáde bí ẹ bá wà ní kọ̀ọ̀rí gbà rẹ̀ ìtàrà tẹ̀lé tẹ̀lé máa ń yìí tó bá ti wá yára ìtòkú tó bá wà ní tẹ̀lé tẹ̀lé àwọn ẹ̀kùn ìjọba tí yóò mú ní àjẹ́ náà wọ́n fi aláàbúrà. Kò sí ẹni dájú náà fi wọ́n dáná. Kò sí ẹni tó ní bàbá yóò wọ́n rẹ̀ tó sọ ẹ̀rù jáde. Amadi ti jáde. Tí ẹ bá wà lọ́kọ̀ nípa rẹ̀, ìgbàlọ́ dẹ̀dẹ̀ dẹ́dẹ̀ tó bá wúra yìí. Tọ́ba ní máa ń yára ìtàn òkúra yìí. Tó bá wà ìjẹ́ náà kò sí ẹni ní bàbá yóò wọlé fún ọ̀la yàtọ̀ jáde amadu jáde. ọtí bàbá ọtí ẹ wàlá kódà ó tó fi àlá àfúrà wàlá ọ̀rọ̀ tá a fi rẹ́rìn ọ̀rọ̀ burúkú nípa wàlá ìlú kọ́ lọ́ba búra ó ní wàlá ìlú fi ọlọ́ba búra tí ẹ ti dájú lẹ́pẹ́ yóò wọlé náà ó ní kò sí ẹni tó lẹ́dá àbá yóò wọlé ni mo sọ yẹ o yóò wọlé amadu jáde yóò wọlé ni mo sọ yẹ o. èyí ti ṣe ń sọ bí ìwà bí ìgbà tó ń rọ̀bà tó dáná ẹ̀rọ àwọn kéèyàn méjì kéè sílà gan ẹ̀yìn òkè kéèyàn sí wípé ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe táyì lọkùnrin sọ yìí wàláì àrí tó ń fi búra títí ń fi búra ẹ dákun kí n kọ́ tó ka síra ẹbí mẹ́rin pé ibo ló ti inú ti ọ̀wọ́ náà pé àbí ní ọ̀rọ̀ bá tán. gbogbo àfọ́gbọ́ ayé tí wọ́n tí wọ́n wà lórí àdá lórí lórí àkéde alùsùn náà jàmbá kò sẹ́ni bọ̀dì tí ọ̀rọ̀ amadu Tijani pamọ́ sí láwọn bí wọ́n ti wọ́n tẹ̀mí lẹ́yìn amadu Tijani kí làwọn tẹ̀mí síwájú amadu Tijani tó àmọ́ ẹni tí ń jẹ́rẹ̀ láyé o nípa àwọn kan bẹ táwọn ti ọmọ irú àmọ́ malika àwọn ọmọdé jẹ́ amadu Tijani amadu Tijani kẹ sáwọn mali kò sí ìrìnàjò kan pẹ̀lú ìyàwó ọ̀ma gbogbo àwọn ará àdúgbò tẹ́lẹ̀ yà ọ̀ma amadu Tijani bẹ́ẹ̀ àwọn tó tẹ̀mí lẹ́yìn rẹ̀ ọ̀sẹ́nìkà tí ò mọ́ nù wọn rí bẹ́ẹ̀ ó fi ń rinlẹ̀ nípa ó ní wàláì mo fi aláàbúra tí ẹ dájú náà mo fi aláàbúra kò sí ẹni tó lè máa bá náà o àwọn wọn náà mo wàláhì inú ọmọ mi mọ́rú èèyàn tọkùnrin jẹ́ mi mọ́rú èèyàn níbi kí ẹ láyà sọ́nà àánú níbi kí ẹ láyà sọ́nà àánú tí ó bá níbi yìí nǹkan tó jẹ́ ń lò ní pé torí ìjọba nàìjíríà ò kí ń mú nú tíjọba nàìjíríà bá mú ìjọba ìjọba ọlọ́wọ́ wà lọ́ọ̀dì làwí ó kàn fírí kó kàn rúkọ pẹ̀lú kó lágbàntẹ́jì torí kan wà ní nàìjíríà tí wọn ti lójú tẹ́ kó kàn mọ́ sísọ kúsọ gbogbo tí ń sọ yìí wà lọ́ọ̀dì mo fọlọ́ bàbúrà kò lè sọ sàwù dìbà. mo bi ọmọ jàbàtà kan bẹ tí ní àtẹjọ mo á ń bi léèrè mo ní ìwọ láǹfààní ọmọ sí Dubai mo tún lọ lọ sí Madina ó ṣe bèrè àkídà yìí àkídà lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn àbá òṣùwẹ̀ bẹ́ẹ̀ wàláhì ìmú pé sọ ó ní àgbà ah, tó wọ̀ bẹ́ẹ̀ tẹ̀wọ̀n mo fi ọlọ́ba búra pé sọ pé ó ní à ah, ah, ó nígbà tó wọ̀ bẹ́ẹ̀ tẹ̀wọ̀n mo ní ẹ̀ eh, tó wọ́n lọ́mọ fún mi máa sọ ó àkídà lóhùn yọ tẹ̀wọ̀n àwọn olóhùn mọ̀ ẹ̀yọ́ tẹ̀wọ̀n kò sì torí ẹ̀ kó kú mẹ́ báwo bá kíra sí ọgbọ́n yẹ́dá kò sákìdá àkìdá kan nù àkìdá tó dáa kan nù àkìdá sí ọgbọ́n lọ sọ́ńtà àwùjí tó sẹ̀wọ̀n lé lórí tó bá bá yẹn mọ́tà àwùjí tẹ̀ máa sọrú nǹkan báwọn wọ́n ti mọ̀ yí pé fitness ayé ti ń dààmú ayé lónìí títà àwọn kọ̀wárí jù à ń bọ̀m̀bù àwọn ìlú káàkiri à ń ṣe kíní káàkiri títà àwọn kọ̀wárí jù ó ti ó ti kó ṣé bá ní sèyí ó ti kó bọ́pọ̀lọpọ̀ kẹ́gẹ́ tó fi jẹ́ sí pé kò sí gọ́ọ̀mẹ̀ntì tí máa ń fi ọ̀rọ̀ àwọn kọ̀wárì ṣe tó táwọn kọ̀wárì yìí àǹtí gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n níta máa ń wá láyé òun náà ni pé bó ṣe gbàjọba so ìjọba ìlú kan tí máa ń fi tó bá fi lè rí ọkọ̀ ń forú ọ̀rọ̀ bá òun láyé ọ̀tẹ̀ wọn tó wọ́n ti mọ̀ pé eléyìí tá a bá tètè kankan rẹ̀ àwọn eléyìí àwọn bẹ́ẹ̀ rẹ̀ yìí kéde gọ́ọ̀mẹ̀ntì ni so nítorí ẹ̀ mo fi ọlọ́run bá tó dá mi kúra bóyá sọ́ọ̀nì mo fọ́nà wà múra tó ti dàbàtà tó tó kéré ṣe oṣù wọn mẹ́wàá ní ọyọ bí ìwà jẹ kọkọ bọ. yanni tí yẹn bá wà ní kọ̀ríkọ̀ rẹ̀ ìtàn dẹ̀dẹ̀ tó dẹ̀mọ̀ pàmòrà yín tó bá ti wá yára ìlú òkú báyìí tó bá wà ìjẹ́nà ìjọba yìí yóò wá kú tẹ́kùtì ìlú fámìlì yìí kò dé àìjẹ́nà mo fi aláàbúrà. kí ẹni dájú náà pé ìwọ nana kò sí ẹ lórí bàbá yóò wọ naam ah ló dé tó bá wọn onìkan lágbọ́n lálẹ́ yìí ṣe rí ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ kan tó pé ó takò àkídà alùsùn náà jẹ̀mọ́ ọ̀rọ̀ kan tó pé ó takò àkídà alùsùn náà jẹ̀mọ́ so inshallah ta'ala gbogbo tíra wọn gbogbo tíra tí wọ́n kọ nípa àkídà alùsùn náà pé alùsùn náà o ànígbàgbọ́ sí nǹkan báyìí alùsùn náà o ànígbàgbọ́ sí nǹkan báyìí gbogbo ẹ̀ kò síbi tẹ̀ ní ti bá ọ̀rọ̀ yìí bẹ̀ nítorí pé nínú àkídà alùsùnà jọba ni pé la nashhad ala ahadin bil jannati wala bin nar a ní torí pé ẹnìkan ọmọ àlùjẹ́nà ni nínú àwọn alùsùnà kẹ́nìkan wá kú báyìí káwá lọ́mọ àlùjẹ́nà ni àbọ̀mọ̀ náà ni láíláí ànítọ́ ẹlẹ́kẹ̀ẹ́ bá a fojú tó. a ní pé ẹnìkan máa jẹ́ mẹ́rin àbí ọmọ náà ni àyàfi àwọn tí ẹ̀rí wá fún tí ànábì sallallahu alaihi wasallam pé fùlánù fi janna bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ nǹkan mú bí tíra méjì péré kí n fi ṣàlàyé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àmọ́ gbogbo tíra gbogbo tíra àkídà pátápátá tẹ́kọ̀ lórí àkídà alùsùnà tọ́ba wù yẹn mú al-aqidatul wasitiyya tọ́ba wù yẹn lè mú sharh sunna usulu sunna imam ahmed tọ́ba wù yẹn lè mú sharh usulu i'tiqadi ahli sunnah wal jama'a tọ́ba wù yẹn lè mú sharh aqidati ahli sunnah wal jama'a tọ́ba wù yẹn lè mú sharh sunna tọ́ba wù yẹn lè mú al-aqidatus safariniyya tọ́ba wù wù yẹn lè mú al-aqidatul tahawiyya gbogbo àwọn tíra àkídà tí wọ́n ń kọ nípa pé àkídà alùsùnà o ànígbàgbọ́ sàǹkan báyìí alùsùnà o ànígbàgbọ́ sàǹkan báyìí alùsùnà o ànígbàgbọ́ sàǹkan báyìí gbogbo tíra yẹn lẹ́sìn ọ̀bọ̀n tí mo fẹ́ sọ yín bẹ́ẹ̀ mẹ́tì ẹ jẹ́ kí n kà mú méjì péré ká fi gbọ́ àlàyé nǹkan tí ó wà lórí nǹkan tí ọkùnrin burúkú yìí tó sọ yìí. naam tí a bá lọ wọnú tíra tí mo pè ní ṣẹ́ṣú عقيدة أهل السنة والجماعة شرح اعتقاد أهل السنة طبعا ولو سنة tàbí ẹ̀ẹ́tìkọ́dù àhìlìsúnnà jàre tíra ẹ̀ẹ́tìkọ́dù àhìlìsúnnà tabalọ́wọ́ ló tíra yẹn tọ́lọ́wọ́ sọ́fà alákọ̀ọ́kọ́ ẹ̀mùjádájọ́ lẹ́ẹ̀kẹwàá sọ́fà alákọ̀ọ́kọ́ abọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn mo fẹ́ mú láti di sọ́fà yìí mo fẹ́ kàǹkẹ́ kan bẹ̀ àti ṣúfà tí ọkùnrin burúkú yìí ti máa ń mú nínú àwọn ọ̀rọ̀ báyìí màá wá tó lọ sí page seven nínú the same sọ́fà yìí ìbẹ̀wò tí wọ́n lọ sàlàyé ẹ̀ dáadáa bẹ̀tí tẹ́ bá kọ́kọ́ rí page eléyìí láyìí tí mo fẹ́ kà yìí irú ẹ̀ lọkùnrin yìí máa ń kà fáwọn èèyàn tí ó mọ̀ sọ wípé àtẹ́dá alùsùnà gbà mí tẹ́bá àwọn àfáà sùnà gbà mí tẹ́bá sọ̀rọ̀ níbi kan ní mujmal tó sọ ní bọ̀rọ̀ gidi tí wọ́n sì fọ́sí wẹ́wẹ́ rẹ̀ tó bá padà wá yá lẹ́yìn wọ́n padà wá lọ sí tẹ̀sílẹ̀ wọ́n padà wá lọ sí fọ́sí wẹ́wẹ́ rẹ̀ ìgbà mí ìyẹn ni wọ́n kàn sọ ní bọ̀rọ̀ gidi láàyè wọ́n lè mọ́kàn sọ́la rẹ̀ nítorí pé wọ́n rí pé àwọn táwọn bá sọ̀rọ̀ wọ́n gbàgbọ́ yẹn nǹkan táwọn sọ irú ẹ̀sẹ̀ lẹ́yìn báyìí wọ́n sọ bọ̀rọ̀ gidi báyìí wọ́n padà wá lọ fọ́sí wẹ́wẹ́ ṣùgbọ́n tó bá rí bọ̀rọ̀ gidi sí ní báyìí ó ṣe é ṣe kí jàbàtà rí ilé ìbáyìí kórì ìdàrú láwọn èèyàn lójú tó lẹ́nu fọ́fọ́ mú ilé ìbáyìí wá. mo ní ti a bá lọ wo page uh, page one ní mujalladu ẹlẹ́kẹ̀wá ṣẹ́hu ẹ̀ṣìkọ́dì àdìsúnà náà ni ṣẹ́hu ẹ̀ṣìkọ́dì àdìsúnà wọ́n ní mi ní àkọ́ ìdí àdìsúnà wal jamaa nínú àkídà àwọn àdìsúnà jamaa lọ́wọ́ ìtìbátù ṣàfáàtì li rasulillahi sallallahu alaihi wasallam káfíọ́rin lẹ̀ wípé ànábì ní ìsìpẹ̀ tí ó ṣe fún àwọn èèyàn lọ́jọ́ gbéra kìyàmà ànábì ó sì pẹ̀ àwọn èèyàn lọ́jọ́ gbéra kìyàmà ìtìbátù ṣàfáàtì li rasulillahi sallallahu alaihi wasallam wa anbiya'ihi wal mu'minin bákan náà káfíọ́rin lẹ̀ pé àwọn ànábì ọlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba lọ́jọ́ gbéra kìyàmà bákan náà àwọn múmìnì àwọn ẹni eré tẹ́jẹ́ múmìnì àwọn náà ó sì pé àwọn èèyàn lọ́jọ́ gbéra kìyàmà inú àkídà ń ṣe ìsìpẹ̀ méjì àrẹ́bí ó ṣe àrẹ́bí ó ṣe ti pẹ́ pé kọ́lọ̀ ọba àlékelá dájọ́ lórí wa nígbà tábà wà lóòrùn àrẹ́bí tó wá sì pẹ́ àwọn tábà wọ ọ́nà pé kọ́lọ̀ ọba àlékelá kó mú ọkú òun náà àwọn àrẹ́bí ọlọ́wọ́ ọba mí ló sì pẹ̀ fáwọn ọmọ náà àwọn mòmí nínú àwọn mòmí ló sì pẹ̀ fáwọn ọmọ náà káfíńlẹ̀ lẹ́nu àkídà وإثبات وإثبات حوض النبي صلى الله عليه وسلم بكنا إنه أكيد أن سنة الله فكافين لي ويبينوا كبجو بين القيامة نزوا كافين في النبي نيا باتا حوض وميا باتا كم بي صلى الله عليه وسلم لكي تكالي فوق النبي صلى الله عليه وسلم سيا النبي أم مبي تقوى مؤمنين أم مبي فلو بالك أكو كافون أم مبي لدو بين القيامة أتمنى لبي والحساب كافي يسيرو كاكا كاي يسيرو مبه لوجه بين القيامه يلو اكيد الله وانو اكيد السنه والجماعه لو كاكو لله واننا لا نشهد لاحد انه من اهل الجنه اوال سنه لا نشهد لاحد اه نجري فوين كاكا انه من اهل الجنه كما الجنه mo fi sọ dídẹ bá lẹ́yìn sísọ pé àwọn bàbá wa kìíní kan kódà wọ́n ń bẹ́ẹ̀ láì jẹ́nà báyìí àwọn bàbá wa kìíní kan kódà wọ́n ti wà láì jẹ́nà báyìí ẹ ti mọ̀ yí pé irú ẹni báyẹn ọ̀rọ̀ tí ń sọ yẹn kì í sàkéde àlùsùn náà. àwọn onímọ̀ sọ̀rọ̀ ẹ̀ jàmá àwọn súnfẹ́nù àwọn nínú àwọn náà ń tayọ àyè wọn báwọn náà ń tayọ àlá wọn ìpẹ̀lú ìsọkúsọ ta ló fi mọ̀ ọ́ níbo ṣe rí torí pé wọ́n ìbùlélẹ́yìí kọ̀ọ̀kan ní bóòlù ṣe rí kọ́wọ́ aláìjẹ́ náà káwọn bàbá wa kí ní àà ah, ah, àwọn bàbá wọn ọ̀rẹ́ nídìí kí ẹ máa tọrọ àjẹ́nà fáwọn ọmọ ẹ̀wọ̀ àti pàpọ̀ njàrá nkì àbàbá ni ó máa tọrọ àjẹ́nà fáwọn bàbá àbàbá tí ń bẹ̀rẹ̀ àjẹ́nà kàlẹ́ láì. naam a gbọ́dọ̀ jẹ́rìí pẹ́ nìkan kan ọmọ àjẹ́nà ni. àwìn náà alùpùpù sì ní sọ́yìn pẹ́ nìkan ọmọ náà ni. illa bi dalili min al-kitabi wa àyàfi tá a bá rí ẹ̀rí nínú kìtàbù àti súnà ẹ̀rí yàrá tó bá ní ẹ̀ ẹ̀rí ti fẹ́ pé tó bá kú sórí bílíà tó bá kú sórí ẹ̀bọ̀ kìí ṣe rí ẹ̀rí báwo kìí ṣe kìí ṣe mọ́tọ́lá kò báyẹn náà sọ gbogbo alùsùn náà lọ́gbà yìí pé ẹ̀rí tó bá kú sórí ẹ̀bọ̀ yóò wọ̀ náà gbogbo alùsùn náà lọ́gbà yìí pé ẹ̀rí tó bá ṣe jìnnà yóò wọ̀ náà àbí àlejò sọ pé yóò wọ̀ náà àbí kò túmọ̀ sí pé nìdámẹ́ yóò wọ̀ná bẹ̀tá sọ pé ah, ẹni tó bá pààyàn o àbí àjẹsánlẹ̀ ìbálẹ̀ yóò wọ̀ná sáájú kò lè wọ̀ná ni ìta sọ rẹ̀ pé ó bá kú mọ̀ ẹ̀yẹ́ àdùbá ìkáwá rẹ̀ èèyàn tó kú báyìí ká ní ah, ọmọ ẹ̀nẹ́rẹ̀ tó kú ìtọ́ sọ pálí sínú òní sọ láyé láyé ni káwá rí èèyàn tó kú báyìí níbi àpẹẹrẹ sí gbogbo èèyàn tó bá wà lórí tàbídì yóò wà jẹ́ nàbí òrùwà jẹ́ náà gbogbo èèyàn tó bá jẹ́ olùkírun yóò jẹ́ nàbí òrùwà jẹ́ náà mo yẹ ọlọ́run ọba ló sàdéhùn bẹ́ẹ̀ kò túmọ̀ sí ká wá rẹ̀ yẹn kan tó kú lórí tàwíìdì sí ní kírun àti bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ káwọn ni á ah, bàbá wa yọ máa jẹ́ mẹ́rin láíláí. ìyàtọ̀ bẹ́ẹ̀ láàrin ká sọ wípé ẹni tó bá ti rú àwọn tẹ́bà yìí yọ wà jẹ́ náà torípọ́lọ́ ọba ìkẹ́ ni yọ wà jẹ́ náà ẹni tó bá ti rú àwọn tẹ́bà yọ wọ náà torípọ́lọ́ yọ wọ náà àti ká sọ wípé lágbájá tó kú lẹ̀ yìí yọ wà jẹ́ náà kódà kọ́ bá ṣe gbogbo àwọn tẹ́ tọ́lọ ní ìyẹn mẹ́rin ṣe ìwà jẹ́nà o tó ń ti bẹ́ẹ̀ torí wípé àmọ́ tó kúrẹ́ lórí ilé ìtọ́ ń sáwà òní dáadáa ṣùgbọ́n láàrin tó tó kú yẹn ọ̀yẹ́ ti kú àlẹ́ yìí kìtá bẹ̀rẹ̀ amẹ́lì bí amẹ́lì alẹ́ náà rí bẹ̀rẹ̀ fún ha ó lè padà ní sí ọmọ náà jọba àdọ́mọ náà abẹ́mẹ̀ pé ó tẹ̀lé bẹ́ẹ̀ láàrin kókó tó tún kalẹ̀ sí kódà ó lè mẹ́jọ ìṣẹ́jú márùn-ún sí mẹ́fà lọ ó lè mẹ́jọ ìṣẹ́jú dúni malakil maut ó ti padà di tòtòrí tó kú sórí ẹ̀ ẹ̀yin ò ní mọ̀ yẹn mọ́ ọlọ́run ọba tó ń mọ ìṣesí kẹ́ńdà yẹn lọ́nà tó torí ẹ̀ ẹ̀rí sọpẹ́ nìkan wà jẹ́mẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá kú sílẹ̀ báyìí ẹ̀ ẹ̀rí sọ kódà kọjá sí pé ó kú sórí iṣẹ́ iná lójú sí nítorí pé wà inna ahadakum la ya'malu bi amali ahli janna ahli nari hatta ma yakunu bainahu wa bainaha illa zira' fa yasbiqu alayhi alkitab fa ya'malu bi amali ahli ẹlòmí ọmọ bá iṣẹ́ ọmọ náà bọ̀ tẹ́yọ̀ sí ní pé lágbájá kàkàkàkà ọmọ náà ni lójú sí hátà ma ya kúrò bẹ́ẹ̀ na wà bẹ́ẹ̀ náà ilà zìrọ́ tó fi jẹ́ sí pé àsìkò kù rẹ̀ ti súnmọ́ gan arẹ́bí tó ń sọ fún wa ní bàbá àsìkò kù rẹ̀ ti súnmọ́ tó ẹ dákun tó bá yẹ nǹkan òkú yẹn ìgbà òkú báyìí lọ ẹ̀wọ̀n súnmọ́ tó tí ó ti gbàwájú ẹ̀ lásìkò ní wàláhì lásìkò yẹn ó lè ti kú síwájú kí mọ́lákùn ló tó sọ̀kalẹ̀ táwọn òsì ní mà tó ó rọrùn náà ọmọ yahudi tánàbí sọlọ lọ sọlọ tó tọrọ ti dáwà fúnkọ. ó wí kálímà sábàyì nàtàlẹ́ ti ṣe dáwà fún tó ṣe dáwà fún. àrẹ́bí wa ní ṣe ọgbà islam ọwọ́ ojú bàbá rẹ̀ àrẹ́bí ní ah, tẹ̀lá nẹ́bí bàbá rẹ̀ wọ́n sọ fún ọmọ yẹn tẹ̀lá nẹ́bí ọmọ yẹn gba kálímà sábàyì lẹ́sẹ̀kẹsẹ̀ ló kù ọgbà kálímà sábàyì lẹ́sẹ̀kẹsẹ̀ ló kù. tí ì bó láti ọ̀nà pẹ̀lú kàmọ́ tẹ̀lé bẹ́ẹ̀ náà ẹlòmíì náà ló yẹ pé òun náà tí ẹ̀ náà lè tẹ̀lé báyẹn tí ó àbílẹ̀ kọ́ ọ̀nà sí wa ni jẹ̀lí ni wọ́n sọ gbọ́dọ̀ mọ́ ẹnu kọ́ ọ̀nà sí wa yẹn làwọn fi dájọ́ pé à ètò ìlú lágbájá sọ̀gbánilọ́ jọgbẹ́ tó kú sí tọ́nà sáwà nìyẹn bẹ̀tíká tó kọ́ ọmọ náà ni àtó bẹ́ẹ̀ nítorí wípé kò sí tọ́já wa lójú tó kú sórí sẹ́yẹn láàrin kó tó kú yẹn kí àlẹ́gbàwájú ẹ̀ ń bẹ dáadáa ń bẹ dáadáa tó pọ̀ yìí lọ nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé kẹ́ ẹ jàbátá yẹn ibi tó ya gírímọ́ tó ya tó ya kùndárù dé nígbà yẹn tá a bá sọ fún wa yìí pé àwọn tẹ̀bí jọ sọ fún wa pé alájì alájì tó sí tọ́lá kó fọwọ́ tẹ́ bàbá yẹn bàbá yẹn tẹ̀bí yìí wọn àgbàlagbà tẹ̀bí wọn ni áà tẹ̀gbọ́n tẹ̀bí yìí ti láì gama fi bẹ́ẹ̀ kọ́wé ṣàádà fún pátá àwọn aláàjì méjì wọ́n wí kódà àwọn mo kódà ní rí èèyàn tó yẹ pé ìgbà yẹn náà jàbàtà lòun náà òun náà ti di jàbàtà òun náà kúrò fáwọn fún pé wàhálà òun náà wà lọ́dọ̀ bàbá yẹn bàtà lóòótọ́ bàbá yẹn wí kálímà. jàbàtà ní káfíńtà kàtà ní wíwá àwọn mọ̀lẹ́kà lè gbà létí wọ́n wí ìkú ẹjẹ́ àwọn tó wá di láyé ẹ̀rọ àwájọ wíkú yìí ó ní báwo mọ̀lẹ́kà lè gbà létí wíkú yìí bá ẹ̀rí kìíní wíwá kìíní wíwá kìíní wíwá wọ́n lè yẹ wí láyé lẹ́la kọ̀sánì kọ̀sánì gbàgbé ìkan bẹ tí ò ti jàbàtà tí ó tí ó yẹ máa yẹlẹ̀. ẹ̀jẹ̀ rẹ̀ láwọn ẹ̀jẹ̀ wọ́n yẹ kó jẹ́ ti gbà pé à lóòótọ́ à àjẹ́ pé bàbá yẹn ti túbá síwájú kásìkò àsìkò rẹ̀ tó tó lóbi ní sàhádà wí. ṣẹ́ńtẹ́ ó ti kẹ́yà kò túmọ̀ sí pé tẹ̀blígì kò túmọ̀ sí pé wọ́n dà ìtọ́kàn sọ ní pé hà àjẹsí pé tó bá rí bẹ́ẹ̀ tó tọ́ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí yìí àjẹsí pé hà ó sì ní pẹ́ẹ́jọ́ àbáyẹ di túbá síwájú kí àsìkò kù rẹ̀ tó tó lọ́nà ọba nìkan fi sẹ́rọ̀ òfin kó yí bẹ́ẹ̀. kí wá ṣe kéde ẹyọ kan báyẹn mo máa kéde ti di mẹ́rin mẹ́ta báyẹn tó kí ìsẹ́m jíjà bàtà sọ náà nù. pé àwọn mọ̀lẹ́kà kẹ gbáyé ní wọ́n wí ìlú kúrú yìí wọ́n wí ìlú kúrú yìí. kó dàbí tẹ́lẹ̀ bá wí láyé náà létí kírísítẹ́nì ọmọ pé ọmọ lẹ́yìn náà yàtọ̀ sí ìlú kúrú kírísítẹ́nì tẹ́ àbí ká máa rẹ́ àwọn mùsùlùmí wọ́n lè wí láàkú ọ̀ wá gbà wípé lásìkò yẹn síwájú kó tó kú lásìkò tó ṣe kéré tó yẹ pé bóyá ọlọ́wọ́ bá ní ká sànú ẹ̀ ṣé bá ní níyàn ṣe tẹ́wárí báyìí tẹ́kọ́ ní àní sọ pé nìkan kan máa jẹ́ nàìjíríà àbọ̀ náà ni àyàfi tá a bá rí tẹ̀lé jàbàtà wà lọ́mọ kó dẹ̀ lílu wa tó sọ yí pé ẹni tó bá ṣe irú ìṣẹ́ báyìí ọmọ náà ni jẹ̀lú ti sọ pé ẹni tó bá ṣe irú nǹkan báyìí ọmọ náà ni ní mútólà tí ọ̀sọ̀ mọ̀ ayé yáì pé lágbájá o tó o kò túbọ̀ sí ká sọ pé ọmọ náà lòún ṣe kájọ pé ẹni tó bá ti irú nǹkan báyìí yóò wọ ná ẹni tó bá ti irú nǹkan báyìí yóò wọ ná ẹni tó bá ti irú nǹkan báyìí wà jẹ́nà ó yàtọ̀ fún káàrin yẹn tó kúlẹ̀ báyìí kájọ pé ọmọ náà yóò wà jẹ́nà ni. so àwọn ẹ̀rí tó wá fún àwọn tẹ́ lòun ọmọ wa mú wa sọ́ọ̀bù àwọn ti ìrìnàjò lórí pé ẹ̀ tó nígbà tó náà ti ní ó sì kú lórí ẹ̀ yóò wàláyé ah, ah. kò sínú àkéde àrùn sínú rẹ so mo fi ka ilé ìlà yìí ẹ wá ẹ wá padà ojú tẹsí sàlàyé ẹsẹ fífọ sínú rẹ nínú tíra yìí náà ègé mo padà wà lọ fún ọ̀rọ̀ yẹn sínú rẹ tí bá tó wá fi kàyẹ́ tẹ́wà kàyẹ́wà fi ti síra ṣe Muhammad bin Wahab a fi parí ẹ̀fọ́ kalẹ̀ yìí ẹ jẹ́ ká wá lọ wo page seven nínú síra yìí ibi tí wọ́n sàlàyé nǹkan tó rẹ̀ yìí wọ́n ní máa ń yùsì àdìláhùn bí jẹ́nẹ́tì àwòbìnà tálẹ́ni tí a sọ pé tájẹ́rì wípé ọmọ àjẹ́nà ni àbọ̀mọ̀ náà ni tálẹ́ni náà àwọn wo ni wọ́n qualify nínú àlùmọ̀ nẹ́bì láti jẹ́rìí lé wọn lórí pé alágbájá ah, ó ti wà ní àjẹ́nà báyìí àti pé lágbájá ọmọ náà ni mo láwọn wọlé àtọ́ bẹ́ẹ̀ fún. wọ́n ní ash-shahadatu bil jannati awin nar ká fún yẹn ní sàtífíkẹ́tì àlìjẹ́nà àbí sàtífíkẹ́tì iná ká sọ pé ká jẹ́ ìpínlẹ̀ lágbájá ọmọ àlìjẹ́nà ni àbọ́mọ náà ni bilmukalla fẹ́ni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn tó ti dàgbà tó ti bàlágọ̀ ká sọ bẹ́ẹ̀ fọmọ àlìjẹ́nà àbọ́mọ náà ni masala tó ní masáìlì àkídà wọ́n ní ọ̀rọ̀ kan ní nínú àwọn ọ̀rọ̀ àkídà nínú àwọn ọ̀rọ̀ àdìsọ́kàn ni وعقيدة أهل السنة أننا لا نسأل بالجنة ولا بالنار وأن يريد أكيد أهل السنة والجماعة والورية وأن يوبي وعقيدة أهل السنة أن لا نسأل بالجنة ولا بالنار أكيد أهل السنة يوبي أكين جري يوبي نقوى الجنة أبي نقوى إلا لمن ورد فيه نص صريح أيا فيه تاباري tàbá ẹni ẹni personality kan individual kan tàbá rí ẹ̀rí pípé lágbájá yìí anábì sọ pé màlì jẹ́ mẹ́rin ìlà màá wá ọ̀dà fún ìyí ẹni tẹ́yìí bá wá lórí tiẹ̀ gẹ́gẹ́ individual tẹ́yìí bá wálé lórí wípé lágbájá ọmọ àlùjẹ́nà nẹ́ẹ̀sì sọ yìí nẹ́ẹ̀sì tó wá kílíà ní kéde nẹ́ẹ̀sì pé ẹ tó bá ti rú kaba wà àlùjẹ́nà lórun ló kọ́ nẹ́ẹ̀sì tó bá pé lágbájá o sáré tó pé lágbájá ọmọ àlùjẹ́nà ní nẹ́ẹ̀sì yẹn sáré bí ti dákun pé lágbájá ọmọ àlùjẹ́nà ní àbí lágbájá ọmọ náà ní àwọn ẹ̀rí ń bẹ bẹ́ẹ̀ táwọn àrẹ́bí sọ́kọ́ sọ́ra mú dá ọkà dáhùn ẹ̀rí àwọn kan pé lágbájá mi àlì jẹ́nà ọmọ àlì jẹ́nà lágbájá mi àlì náà wọ́n nírú àwọn yìí tí dẹ̀lú wá nípa wọn tó wà sọ̀rí yìí tó clear àtàlẹ́bí ńlá mẹ́tẹ̀ tó dákọ̀ wọn tó sọ fọ́mọ jẹ́nà àbọ̀mọ náà ni àwọn láṣọ bẹ́ẹ̀. kódà nẹ́sùn sọ̀rí ṣe òjò tó ṣe àlà tó dé pẹ̀lú báyìí pé ẹni yìí ọmọ àjẹ́nà ni anáwó mi àlì dáná tó sọ pé ọmọ àjẹ́nà ni áwọ̀ mi àlì náà àbí pọ́mọ náà ni. wà ìlà wọn níta àbá ti lè rí rẹ̀ rí báyìí tó sọ̀rọ̀ nípa individual nípa èèyàn kan pàtíkúlárì tó wá mẹ́ta ọkọ rẹ̀ tó pẹ̀lú ọmọ náà àbọ̀mọ̀ àjẹ́nà fa iná nẹ̀tàwá pọ̀tù á kóra dúró ni bí mí léèrè ẹwà níbo ló nínú hadith ọ̀nẹ́bí àbíwo ló wà níbi ti dákọ̀ amadu jìdáni pé amadu jìdáni pé kò síná kò fi kò yóò wọlé yóò wọlé tó yẹ o nínú ilá ẹni tá a bá rí náà tó wà rọ́jà tí náà sùn yẹn lè wà sọ ní sọ́wọ́ muhaddis òun nìkan níbo wà láti rí náà sùn ẹni tó bá ní ẹ amadu ti já ní kó sí báyìí ó kó sí báyìí á ní bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ní kẹ́lá sọ bẹ́ẹ̀ amadu sọ bẹ́ẹ̀ pé tó bá kúrò àwọn kọ́lá yóò náà tuntun àmọ́ kò túbọ̀ sí pé amadu ti ní òwò náà torí wípé wàláhì làbí ọ̀sẹ́ni tọ́mọ nǹkan tá amadu ti ní kulé lórí láàrin wa àtọ́lọ́hùn kó tó di wípé ikú kamọ́ ẹ̀dàkùn tó bá bá mẹ́rin jẹ́ nínú àlìjẹ́nà àbíjọba lè jẹ́ tó challenge ọ̀nà tó fi ní oṣù tí dájú pé wà láì ọkọ̀ ọlọ́wà kò tí ẹ̀sẹ́ni tó lè bá sọ́nà orúkọ sẹ́ni tó lè bá sọ́yọ̀ wọ̀ lẹ́nu. ẹ wo ohun tí mo yẹn of the highest rank bóun ló fẹ́ jiná tí ò sí náà sọ̀rí ẹ̀ fún torí ẹ pé ẹ lérí àlùfín náà wá da fúrí ẹnu dé báyìí kó tú ẹnu lẹ̀ báyìí kọ́mọ́ ní bírèkì ẹnu ẹ̀ lè láti sílẹ̀ kọ́mọ́ ṣerú kàbáyì nùdọ̀fà alùsùn lẹ̀ yàtọ̀ sí jàbàtà ẹ̀ lè gbọ́ níwájú alùsùn nìkan ẹ mọ̀ fi jàbàtà ẹ̀ yẹn já kòtò lọ lọ́wọ́ ìka tó bá sẹ̀ ní ẹja gé ẹ mọ̀ fi jàbàtà ẹ mọ̀ fi ìṣesí jàbàtà ẹ mọ̀ fi ẹ mọ̀ fi máa wà lùsùn lọ àbòsí nìyẹn ọlọ́ọ̀bà a kóra dúró ni a ní sọ yí pé ọmọ àlìjẹ́ndẹ̀ ni. fọlọ́lẹ̀ sìnkì ìjánà ti wà lábì náà rí ìmọ̀ ayé ni a ní làmọ́lẹ̀ pàán wípé lágbájá báyìí ọmọ àlìjẹ́ndẹ̀ àbọ̀mọ náà ni wọ́n ní wàzákàrù ìdáríkà fi kútùbí làkọ́ yìí àwọn àbá àdẹ sọ àwọn ọ̀rọ̀ yìí nínú tíra àtìdá ẹgbẹ́ mo ti ní gbogbo tíra àtìdá lọ́mọ́ sọ àbáná sọ ìdí pé gbogbo tíra àwọn àtìdá àwọn afá sọ àlàyé síbẹ̀ wà kọ́ọ̀lù wọ́n sọ wípé iná lánàá ni ìmá àti ìbátùbù torí pé àmọ́ ìgbẹ̀yìn wọn àmọ́ kí ni o àmọ́ ìgbẹ̀yìn wọn fàhádà ìsà alẹ́ lọ́rọ̀ àìnáwó ní èèyàn taari wàtẹ̀kíyà tàrí olùpáyọ̀ lọ́yìn wànàtíyà tàrí lẹ́ni mímọ́ yìí lánàá ni máa ti bá tu àmúrí àmọ́ kí ni ìgbẹ̀yìn ayé rẹ̀ ti fi lọ́pàá àjá sí láàrin wa àtọ́lọ́ nígbà tí ó yẹ pé ẹnìkan ò gbọ́n kí n ṣe mọ́ síwájú ká gbogbo tó dé wà lábì máa dà kọjá màláhù àmọ́ kí ọlọ́wọ́ bá àlejò láti kí ni tí ó fi parí ìgbésí ayé rẹ̀ wà lábì máa rà fún tìmẹ̀láhù àmọ́ kí ni nǹkan tẹ́ni yìí kíná fi parí ìgbésí ayé rẹ̀ fún. nítorí pé bàkọ́ni yóò tàmù láhù ní àmàlì ń tẹ́yì yìí ó lè jẹ́ sí pé inú wọn fi parí ìgbésí ayé irú ẹni báyìí iṣẹ́ ẹ̀bù ni wàkàláyìí ká hàn án káàfin wọn ní báyìí náà ni kẹfìrí yìí náà àwìl fáàtù àbí kòkè yìí àwìl mọ̀hánì àbóyórí gbogbo yìí alẹ́ mi nàrọ̀ wú sẹ́yìn àdìyànà táàrí pé ẹ̀sìn jákujàku ní sìn wàlùmọ̀ ìtẹ́kọ̀ táàrí pé kìlà rẹ̀ ọ̀dá wàlùmọ̀ẹ́mẹ́rẹ̀ táàrí pé kìlà rẹ̀ ọ̀dá rúbàmọ̀ yàtúbù lọ́hùn tààlà àlẹ́yìn ó ṣe é ṣe kọ́nà ọba àdékẹ́lá gba táwọ̀bà rẹ̀ kọ́bílà màùtí ìtiwájú kó tó kú táwọ̀ dẹ̀ nímọ̀ wọ́n ní àfọyẹ́ kí mo yàgò bí kan tí mo ti ń tọ̀ yí bàtì yóò wá lọ sí kíni yóò padà wá lọ parí ìgbésí ayé rẹ̀ síbi tó ṣe gẹ́ni ibi tó da ibi tó má fayakulu sa'idan yóò wà lẹ́jẹ́ ẹni tó ṣe gẹ́ni ẹni tó jẹ́ olórí rẹ̀ kẹ́yìn bó ti ayé rẹ̀ nìkọ́lì nàbí sallallahu alaihi wasallam wọ́n ní torí gbọ́dọ̀ àná tó ṣe pé inna ahadakum la ya'mal bi amali ahli jannati hatta ma yakunu hatta ma yakunu baynahu wa baynaha illa zira' fa yasbiqu alayhi alkitab fa ya'mal bi amali ahli an-nari fa yadkhuluha hadith mo kale kan nani wa inna ahadakum la ya'mal bi amali ahli an-nari hatta ma yakunu baynahu wa baynaha illa zira' fa yasbiqu alayhi alkitab fa ya'mal bi amali ahli jannati fa yadkhuluha ẹnìkan ní máa ṣe lórí tí wọ́n ti ṣe ọmọ náà bọ̀ ó yẹ tí wọ́n ti ṣe ọmọ àti náà bọ̀ tó kù díẹ̀ tí ó kù kọ̀wọ́ náà báyìí ní kádà ọba gbàwájú ẹ̀ àkọọ́lẹ̀ gbàwájú ẹ̀ yóò bẹ̀rẹ̀ ṣe ọmọ àti náà yóò bá dẹ̀ yóò sì kú lórí ẹ̀yọ́ wọ̀ná bẹ́ẹ̀ náà yẹn lè ti máa ṣe ọmọ àti ọmọ náà bọ̀ tí wọ́n ti pé kádà ọba gbàwájú àkọọ́lẹ̀ gbàwájú yóò sì kú lásìkò kékeré tá à ní mà tí ó sì padà kú sórí iṣẹ́ ọmọ àti náà tó sì wọ̀ wọ́n lè hàn àmẹ́lá bilkọ̀wàtì torí pé gbogbo sẹ́tà ń ṣe pátá òǹkọ́lọ́ pàtàkì tí kìí bá ṣe kí ni ní tí a bá jẹ́ ní tàbá kúlé lórí bá ti bọ̀ tí a bá ti rí lọ pàtàkì. wọ́n ní kọ̀kọ̀dì náà wọ ìtànà tẹ̀kíyàn nàtíyàn a tí ó jẹ́ olùpayọ̀ ọlọ́run bá tó jẹ ní mímọ́. ṣùgbọ́n nìyí tí ó bá padà wá lọ kú yóò kú sí orí iṣẹ́ tí ọ̀daràn takunu hiya akhiru hayati àbí takunu hiya akhiru hayati tó wájẹ́ pé iṣẹ́ bú yìí yóò jẹ́ iṣẹ́ tó ṣe gbẹ̀yìn gbèsè ayé rẹ̀ takunu hiya akhiru hayati fayakunu shaqiyan iṣẹ́ yóò wájẹ́ yóò wájẹ́ yóò jẹ́ lórí ibú gbogbo iṣẹ́ rẹ̀ ó sì bàjẹ́ fayuhtamu lahu bi annahu min ahli an-nar àwọn adájọ́ lórí ẹni bẹ́ẹ̀ lórí pé ọmọ náà ni wàbìlà ákìtì bẹ́ẹ̀ náà sì lẹ́lẹ̀ léyìn náà fẹ́ẹ́ yóò jẹ èèyàn bú yóò jẹ èèyàn bú yóò jẹ ẹni jákujàku fẹ́ẹ́ kó wọn padà lọ parí ìgbésí ayé rẹ̀ sórí iṣẹ́ ọmọ dáadáa iṣẹ́ ọmọ àlìjẹ́ndà tí ó jẹ lórí ire tí ó gbóṣẹ́ rẹ̀ ó sì kí ni tí gbóṣẹ́ wọn jà tẹ́wọ́ gbàdọ̀ lọ́wọ́ bá láti dájọ́ lórí pé ọmọ àlìjẹ́ndà ni. fakọ̀lọ́rọ̀ ìtaànà ìwàlà àyàtì ìwọ́wà sẹ́yìnwó tí ó sì jẹ́ni tí ó jìnà sí ọlọ́run ọba tọ́lá ti gbẹ́rù ẹni báyìí فيختم له عند آخر أجله بعمل أهل السعادة فيكون من أهل الجنة tó wáyé pé nígbà tí ó bá parí ìgbésí ayé rẹ̀ ọlọ́run bá lè yíyí kó parí ìgbésí ayé rẹ̀ sí orí iṣẹ́ àwọn ẹni ẹni rẹ̀ àwọn olóríire tí ó jọba jẹ́nà hádàmì ṣáìsì rẹ̀ mọ́ wọ́n lélẹ̀ báyìí ní àkójọ papọ̀ ni ẹ amma min haythu al-khusus wọ́n ní àmọ́ ní àdáyẹrí fayushad bima shahida lahu an-nabiy sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo ẹnikẹ́ni tánà ìbá ti jẹ́ ìlé lórí a máa jẹ́ ìlé òun náà lórí wípé ẹni tánà ìbá sọ̀rọ̀ pọ̀mọ̀ àlìjẹ́nà ni tánà bí ti dá agbàkọ́ máa jẹ́nà ni wọ́n tó ránàbí sọ lọ́sọ̀ lọ jẹ́rìí láwọn lórí ibi ìfúsù pẹ̀lú pé ànábì dáwọn sàlẹ́sà wọ́n ní wàkà láàrín kàwé ṣàrùlẹ̀ ọ̀rùn mi ní ilẹ̀ ìjánà bẹ́ẹ̀rẹ̀ láwọn jẹ́rìí pé gbogbo àwọn òmìn ní ọmọ àjẹ́nà ni wọ́n ẹ̀rùn mọ́ lápapọ̀ àríwá àwọn òjìmẹ̀ ní sọmọ náà ni wọ́n ni ẹ̀rùkọ́ àjẹ́nà ni wọ́n kò túbọ̀ sí pé ta bá rí ẹnìkan nínú wọn ká sọ pé ọmọ àjẹ́nà ni bẹ̀sí lápapọ̀ àmọ̀ jẹ́rìí gbogbo òmìn lórí واستدل المؤلف بقوله تعالى وني يريد مؤلف وموا هنا نقول الله إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن ọlọ́run bá káàkiri tó dájú àwọn tí wọ́n ní iman wọ́n tẹ̀ sẹ́kẹ̀ ṣiṣẹ́ rẹ̀ àwọn yìí àwọn ni wọ́n lóore jù nínú àwọn ẹ̀dá ulaika hum khairul bariyya àwọn tí wọ́n lóore jù náà wẹ̀dá nìyẹn jazaohum inda rabbihim ọlọ́run ní ẹ̀san wọn bẹ lọ́dọ̀ ọlọ́run ọba wọn ẹ̀san rẹ̀ ní jannatu adn àwọn àlìjẹ́nà tí akérèmọ̀dé ń tàn ní abẹ́rẹ́ àwọn àlìjẹ́nà tí wọ́n máa bẹ lọ gbére àlìjẹ́nà tí wọ́n máa jẹ́ ibùgbé fún wọn lọ gbére ibẹ̀ ni wọ́n wà lọ́jọ́ gbére àkèyàmà wọ́n ní wal ayatu kathira àwọn ní àwọn àyà tó wá lórí ilé báyìí àyà tó pọ̀ ní alhamdulillah so ẹ̀rí pé lè báyìí ó ń sọ pé ọ̀rẹ́ mú gbogbo mùmí ní o tó ti járe o ipò wọn nìyẹn wọ́n ní wà fíhà anna ahlal àyàmẹ́lì wà fíhà anna ahlal àyàmẹ́lì sọ̀líhàtì wà áhàlẹ̀ ìmáàni min ahli jannati wọ́n ní nínú àyà yìí ẹ̀rí wa ń pé gbogbo àwọn tó jẹ́ oníṣẹ́rẹ́ àtàwọn oní ìmáàni ọmọ àlìjánà ni wọ́n wà á na áhàlẹ̀ sẹ̀yìáàtì wà áhìlẹ̀ kúfùrì ó sì ń tọ́ ẹ̀ka wípé àwọn tí wọ́n bá jẹ́ oníṣẹ́ ẹbú tó jẹ́ kéèkó yìí lè áhìlì náà ọmọ náà ni wọ́n. mẹtìkọ́lì tààlà gbólóhùn ọlọ́wọ́ báyìí ó ń jẹ́rìí wọn lórí wàlẹ́dínà amanu wa ẹ̀rù sọ̀lì hàt wùláìkà sùhábù dánnátì وكذلك قوله في نار جهنم nínú sọ́rọ́tún ìbákọ́rọ̀ àyà ìtìtù ọlọ́ọ̀bá ní káńsọ̀ àwọn kèfèrí ó ní fi náà jahannam. tí ó lè báyìí lápapọ̀ ni ẹ káláwọ̀ kèfèrí ọmọ náà ni wọ́n àwọn òmìn ní ọmọ àlùjẹ́nà ni wọ́n lápapọ̀ ni ẹ. àmọ́ mi káyìí khusus tó bá yẹ pé ní àdáyẹrí ni a lè sọ pé lágbájá ló òmìn ní ọmọ àlùjẹ́nà ni. ẹgẹ́ bá a ṣe sọ pé lágbájá ló kèfèrí ọmọ náà ni àyàfi àwọn tá a bá rí pé dẹ̀lílù wá lórí wọn khususan tánàbí já wọn sàlẹ́sà pẹ̀lú ọkọ̀ wọn pé lágbájá ọmọ àlùjẹ́nà ni tàbẹ̀dùn ọmọ náà ni àwọn nìkan ni àwọn mi haitu ẹ̀mọ́ tábàbẹ́ kó gbọ́n jẹ́ lápapọ̀ á lè fi olùmí ní o ọmọ àlùjẹ́nà ni wọ́n wọ́n mú kejì oyè ọmọ àlùjẹ́nà ni wọ́n ọmọ náà ni wọ́n. sórí àwọn ẹ̀rí ni làwọn alùsùnà jẹ̀mọ́ àdúró lórí tí o kò sì dàrú mọ́ alùsùnà kankan lọ́wọ́ sóra ní sọ lè ní àkídà alùsùnà jẹ̀mọ́ à. ẹ jẹ́ kí n parí pẹ̀lú wọ́n ní fàmí ṣáìsì rẹ̀ mọ́ òmìnà kúrò wọ́n ní ní àpapọ̀ àmọ̀ sọ wípé ahlul iman wàlàyàmàlù sọ́ọ́lì àwọn tó jẹ́ mú mi ní tẹ́jọ́ ní tẹ́rẹ ẹ̀mú mẹ́ ńlá papọ̀ nẹ́sàbí láhùn jẹ́nà alọ́mà jẹ́nà ní gbogbo wọn ìdàkánà tí àyẹ̀mẹ́lùm sọ̀líhà títí àwọn bá jẹ́ tẹ́rẹ wàkánà ìmẹ́lùm àkèkíyà tí ìmẹ́ni wọ́n ti jẹ́ ìmẹ́ni òótọ́ wàlámìyà kúnú mùsùlùkì tí wọ́n ti jẹ́ ẹlẹ́bọ wà láàmùtẹ̀dì yìí tí wọ́n ti jó ní bídíà lọ́sí àdáwò bí ìmẹ́ni àlúhùmọ̀n àjẹ́ ìpé ìmẹ́ni ni wọ́n mùmìnì ni wọ́n lápapọ̀ ilá annana lánà ọ́fíìsì fúlánà wà fúlánà ẹnu mẹ́ni pé a ní tẹ́sà lẹ́sà wípé lágbájá àti lágbájá ọmọ àjẹ́mẹ̀ ni wàkàzálìkà alùkúfùrì wàkàzálìkà alùkúfùrì wàlbídàì alùmùkàfíọ̀ tó níbẹ̀ náà ni ẹni tó bá jẹ́ kí èfèrí àtẹ́tọ́ bá kó sí bídíà mùkàfíọ̀ tó kó síbílà tọ́jọ́ jáde kó nu ṣe fèrí tọ́jọ́ jáde kó nu Islam nẹ́ṣà dáhùn mi náà pẹ̀lú ọmọ a sọ pé gbogbo àwọn tó bá kó síbílà fèrí o àbọ̀ kó síbílà tọ́jọ́ jáde kó nu Islam o a lè gbogbo wọn ọmọ náà ni wọn ọ̀nà kúrù wọn lọ sọ pé màmá tàwọ́wọ́ àyẹl kúkúrì gbogbo ẹnikẹ́ni tó bá kú sórí kèfèrí àwọn mẹ́ta tàwọ́wọ́ àyẹl bídà ìlú kàfẹ́rọ̀ àbẹ́yẹ tó kú lórí bídà láàrùn kọ́sùn fún fúlánà wà fúlánà àrísọ pé lágbájá báyìí àti lágbájá báyìí ọmọ náà ni wọ́n á sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá kú sórí kejì orí o ẹni tó bá kú sórí bídà tó gbé jáde kó ní islam ọmọ náà ni so la ní so eléyìí báyìí wọ́n ní mọ̀nsẹ́ ìdáláhù láhùn bí jẹ́nà ti fi kìtàbí wà súnà ورد النصوص بتعيين بعض الأشخاص فيقتصر عليهم wọ́n ní màṣú ìdádáwò bíi jẹ́nà ti fi kìtàbù sunna gbogbo ẹnikẹ́ni sábà ti jẹ́rìí lé lórí pé yọ wà jẹ́nà nínú kìtàbù àti sunna. wọ́n ní wàlọ́dà àmnásù wọ́n ní àwọn náà ẹ̀rí wá bìtà èyí ní báwí àṣìṣàn tó ti àdáyẹrí àwọn apá kan àwọn èèyàn pé lábàjọ́ wà jẹ́nà yìí pẹ̀lú pásọ̀ wà lẹ́yìn àwọn ẹnu àwọn ẹnìkan náà وني فقد ثبت انه صلى الله عليه وسلم ذكر ان العشره من اهل الجنه وني تجي من النبي صلى الله عليه وسلم سوى ما وكان من الجنه وما الجنه ني سوى كاو وكاو سيباني سو الحمد لله سو تي كيا لو كتا سو ا conclusively ẹni ká parí pẹ̀lú ọ̀rọ̀ sheikh muhammad bin abdul wahab naam wọ́n jọ tilẹ̀ inshallah bóyá ọ̀rọ̀ muhammad bin abdul wahab yìí òun láti bẹ̀rẹ̀ lọ́la so yíba ní ti so eléyìí báyìí àlékún àlàyé ó tún bẹ lọ́dọ̀ sheikh muhammad abdul wahab náà lórí ọ̀rọ̀ táǹtà àlàyé yìí nípa wípé gbogbo ẹnikẹ́ni tó bá kú a ní sọ pé ẹni báyìí ọmọ àlùjẹ́ndà ni a dẹ̀ ní sọ pé ọmọ ẹ̀ náà ni so ní ti ànítorí wípé irú ẹni báyìí o àmọ́ nǹkan tí ó gbẹ̀yìn gbèsè ayé rẹ̀ àmọ́ nǹkan tó kúlé lórí gbẹ̀yìn ẹnu tó fi hàn sáwa òun ni pé á ní ah, ni tó bá jẹ́ kejìrí ni tí àwọn májẹ̀mú tí a ti fi ń pè yẹn kébì bá pèsè lára tí gbogbo àwọn tó yẹ ká wò pẹ̀lú ọ̀nà táwọn ìṣúná ẹ̀jẹ̀ ń gbà pé yẹn kejìrí tó bá pé á lágbájá o kejìrí ni pẹ̀lú nǹkan tó ṣe yìí bákan náà ẹni tó bá yẹ kó rẹ̀ sọ pé mùsùlùmí ni a sọ pé alágbájá o mùsùlùmí ni pẹ̀lú àwọn ẹ̀kọ́ tó ṣe àwa rí torí bẹ́ẹ̀ káwá ní nígbà tó ti dápé mùsùlùmí ni tó sì hàn sọ pé mùsùlùmí káwá ní ah, ọmọ àlùjẹ́nà ni láíláí gẹ́gẹ́ bá a ṣe ń sọ wípé bẹ́ẹ̀ ṣe hàn sí wa pé kí èfèrí ni ẹ bá a ṣe ń sọ pé òun àìgbọ̀rọ̀ náà ọmọ náà ni so ìdájọ́ kan náà ni méjèèjì kí ẹ má máa kan kọ́ bẹ́ẹ̀ náà lọ gbọ́dọ̀ sọ pé nìkan tó kú báyìí ọmọ náà ni láíláí ò tó bẹ́ẹ̀ nítorí pé ọmọ tí wọn bẹ́ẹ̀ kúlé lórí a lè sọ pé mùsùlùmí lẹni tó kú yìí àrùn kàjẹ́ a lè sọ pé kéèfé lẹni tó kú yìí à ń pàyà náà lórí à ń páyà iná lé lórí kò túbọ̀ sí ká pé yọ wọ́n náà àbọ̀mọ náà ni tó tó bá yọ ẹ̀rẹ̀ kìyàmà ìyẹn ni má bàa lọ́mọ náà máa wò kọjá sí kókó jẹ́rìí kó kú oyì tún bá lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ̀ ọba nìkan ti gbàtà ọba rẹ̀ ọ̀pẹ́ kọ̀ọ̀pẹ́ sígbà ni mẹ́lákù náà tún sọ̀kalẹ̀ mẹ́lákù tí ń gbà yẹn ní sọ̀kalẹ̀ lójú ẹ̀kú táwọ̀ tí ni nǹkan tí akéda alùsọ̀rọ̀ àjàmà àtúndé lórí Sheikh Muhammad Abdul ibẹ̀ láti bẹ̀rẹ̀ so inshallah lẹ́yìn rẹ̀ a máa bá àwọn àlàyé tí a ń bá lọ nínú késẹ̀tì náà so abẹ́ náà wà ilé tí a gbọ́ yìí kọ́lọ̀ wà lẹ́kẹ́lá kó fi sínú òṣùwọ̀n sẹ́rí ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ wà lẹ́kẹ́lá kí ó má dàlú ẹnì kọ̀ọ̀kan wa láyà la ilaha illallah ọkùnrin jàbátá yìí tí ó jẹ́ olórí kòkòrò ẹni àmì yìí abẹ́lẹ́ ọba àlékẹ́lá kọ́ lọ́ba kọ́ bá fi mọ̀nà abẹ́lẹ́ ọba àlékẹ́lá kí ọlọ́ba àlékẹ́lá kí ọba wa sẹ́rí ẹ̀ padà síbi òdodo so abẹ́lẹ́ ọba èsù tó jókòó tọkùnrin nígbàyà tó ń fi ọkàn rẹ̀ ṣe tẹ́mi rẹ̀ fi lé koko débi tó lé koko dé yìí tí òfin gbọ́ wá sí kankan tẹ́mi rẹ̀ fi dúdú débi tó dúdú dé yìí àkọ́lọ́ba àlékẹ́lá kọ́ bá wa yà yà èsù náà kọ́lọ́ kó sì yà èsù náà yà kò sí kankan tó fà á ju pé àlìjẹ̀dá òní jẹ́ sílẹ̀ ẹ̀mẹ́lì ẹni yìí ó ti gbé náà wojú àwọn ẹni ọlọ́run àwọn tí wọ́n jẹ́ sí pé wọ́n ṣe hijma wọ́n ṣe bọ̀yí fún súnà tí wọ́n kọ́ súnà káàkiri tí wọ́n dẹ̀rẹ̀ súnà tọ́lẹ̀ kòkòrò sí súnà ọkùnrin yóò kùn lá láti máa kù wọ́n ní kéèkiri kò kùn lá láti máa lálàjẹ wọn ṣé bá ní ìṣòṣò iná lọ́pàá ló jẹ́ sí pé ọlọ́run bá àdékẹ́lá jẹ òun náà níyà pẹ̀lú ẹ̀mí tó le ọlọ́run bá àdékẹ́lá ṣe ní ó sì ẹ̀mí rẹ̀ ní nǹkan tó le gẹ́gẹ́ bí ẹ̀mí àwọn Yahudi bí ṣe máa ń le ṣe bá ń sọ pé kò sí bòdòdó ṣe lè fà sí wọn tó wàláhì wọn ní sẹ́rí náà ni so bẹ́ẹ̀ náà lọ ní jàbátá yìí ẹ̀mí tiẹ̀ náà le gan kò dẹ̀ sí nǹkan tó fà á nítorí aburú tí ṣe ọlọ́run bá nìkan fi sí ẹ̀mí rẹ̀ nìkan tó mu tó báyìí bàbá ọlọ́run bá nìkan lá ọba tí máa ń darí ẹ̀mí ọba tí máa ń yí ẹ̀mí padà صرف قلب جبتاي إلى طاعتك اللهم يا مصرف القلوب صرف قلب جبتا إلى طاعتك اللهم يا مقلب القلوب قلب قلب جبتا إلى إلى اتباع سنة نبيك صلى الله عليه وسلم برحمتك يا أرحم الراحمين أقول ما تسمعون أستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك